páàkì jàre. ẹ ní sùúrù madam. Thank you. Ankara. Yes, ma'am. Ah, ẹ é cabo, é cabo, é ẹ kú travel welcome. Hey! move back kí ló ṣẹlẹ̀ kí kilo dé kí ló rùn báyìí. ìgbà wo lo wẹ̀ last. yàsùn mo wẹ̀ ìjẹrin mo tún wẹ̀ oh gbẹ̀yìn. aṣọ tẹ̀sí ń wò lọ́rùn rìn nígbà mo wẹ̀ náà ni mo ṣe ń ọjọ́ wo ló change uniform. four days ago. oh my god ṣé wọ́n fi ṣe ẹ́ ni what is your problem ṣé o ò mọ nǹkan tó ń pè ní personal hygiene asobìnrin báwo ló ṣe máa wẹ̀ ìjẹrin ó mì pé ó máa máa rùn ó máa gbá gan. i tell my asma mo mọ ta ma. ṣé o ò súnmọ́ ọmọ mi i don't care. rárá mọ. ok. ẹ gbọ́dọ̀ gbàgbọ́. ẹ ẹ kúrò dọ́kítà mú kí me! Excuse me! Stinking thing! Idiot! Mama mama mama mama mama àbí kí n máa ta ń pa láyà o. Kí ló fẹ́ fòsì òun fún yín? Kíngò ló wọ́n mọ̀ sọ̀rọ̀ ẹ̀ mọ̀ tẹ pọ́ọ̀sì. Kíngò ló fòsì. Ọ̀rọ̀ tí ọba kọ́yìn náà mọ̀ dá sí kiri kí ló ṣẹlẹ̀. Kíngò ló fòsì, kíngò ló ṣẹlẹ̀. Dákun dúró náà, ṣé òun ṣiṣẹ́ lápáta àbí tí wọ́n ti máa ru ẹ̀gẹ́ lọ dà sínú láfún tí wọ́n máa da láfún sínú omi ni? Rárá o òun kí òun kó òun kó láfún sára. ara òun kó láfún. káṣí ẹ̀ sọ pé mú ti á di àfi bẹ́ẹ̀ fi gbogbo ara tààràtààrà gbóòórùn sọmọ ẹ pé òun bù lónìí gan ni nàún bú lóòótọ́. sórí síbi sógbó tọrọ ibi tí o ti kọ́kọ́ lù sí bàtú èbó olórí ibú tó ń bá bọ̀ láti inú ilé ṣé dandan ni kò ṣe èbó ni. ẹ̀ ń ṣe dandan ni kò ṣe èbó ẹni tí ń bọ̀ láti odidi ìlú èbó tí ẹ̀ máa ń bọ̀ láti ìlú èbó nítorí kéèyàn kọ́kọ́ fi kí tribe yín o tribe báwo tribe yín tribe ni àwọn. ẹ dákun ẹkọ ẹkọ bó ṣe ń ṣe yín lọ ńlá olóyìnbó ìwọ máa kó gbé ìwé rẹ lè ṣe tíṣà tó ń ṣe ìwé kìíní hàn kó sì lọ kó kó ràrùn dànù kí ni wọn bá tù kọ lọmọ tí ìjọ tí tó ti gbé ti máa wù. ẹ jẹ́ fi ọ̀rọ̀ sí di ilẹ̀ kí ló dé tẹ̀ ń wo ọ̀gá bá ẹsẹ̀sẹ̀ ń rí wọn ni. ọ̀gá wa òbí. ẹsẹ̀ wa ń ranjú ranjú gbogbo ọ̀rọ̀ tán ń sọ gan kó ẹ̀ dá sí kankan mọ́. kílẹ̀ rí. kí ni mi ò rí sójú mi fọ tí mo ya wèrè ni. kí ló ṣẹlẹ̀ mi jọ. inú gbogbo nǹkan tí mi open mo hmm èmi. Ah, ọmọ ọmọ ṣàbòsí ọ̀gá ẹ kí ló dé dẹ́ ìfojú bọ́ gbogbo aṣọ lára wọn. yọ mẹjọ yọ mẹjọ. ẹ̀gbọ́n mú ta. njọ tí àjọ fẹ́ràn ṣe interview mi ẹ sọ fún mi kójú mẹ́jọ lẹ kó wa. tí màá kójú mẹ́jọ wa kí ló dé dẹ́ ìlà ètè ọ̀yàn ń sọ̀rọ̀ wọ́n kọ́ yìí sí wa èyí sì ń la ètè lórí kí ni kí ni ọ̀gá gbé kí lẹ̀ ń jù. mo dáràn ẹ mọ gbọ́ yọmẹjọ yọmẹjọ ẹ̀gbọ́n mú ta yọmẹjọ ẹ̀gbọ́n mú ta. ó ní fi téèyàn sọ̀rọ̀ dé o tí ìtọ́ fi gbọ́ lẹ́nu. àṣé mo fẹ́ rí yín tì ni lásán lẹ létí ro ni. sétí ro àtọ̀run wa ó kò yàtọ̀ sétí ro déyàn rà láyé. no problem mo pàlù fún yín èrò ọkàn yóò ní sẹ. mẹjọ. o ti change uniform mi. bẹ́ẹ̀ ni kọ́dà mo tún lọ lífíńdà. Hmm, èmi náà sọ pé kí ló rò òórùn yẹn tún yàtọ̀ sí ti mo gbọ́ nígbà tí mo dé yẹn. ọ̀tà sísọ lọ́dọ̀ yìí. wọn kì í rò mọ ọ̀rọ̀ five hundred. gbọ́dọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ lọ́fíńdà tó lò tó rùn bí ibi tó máa ń kó àwọn ará bísítà gbọdọ̀ sọ. Nice one. Let me Madam. Ń bọ́ lọ tí ń bọ̀ tó múra báyìí tó ṣí rálẹ̀ báyìí. Mo lọ ra snacks fún ìfẹ́ olúwa ni. Snacks yẹn náà lélẹ̀ bẹ́ẹ̀ ni ó lọ ra snacks fún un. will you keep quiet? ó jẹ́ gbẹ̀rẹ̀ dákẹ́ when I talk you don't talk. ó fi ọmọ tí mo ní kó má bá mi tọ́ sílẹ̀ ó wá lọ ra nǹkan ṣé messenger ni ẹ ni no tell me ẹ jọ kí ló ń ṣẹlẹ̀ gan I think something is going on in this house tí kò yé mi am I missing something? anyways ìwọ lọ ṣe fún àti rice for me aisha ti fọ ọyá jọ ní. o tún dúró ìtúkọ lọ́wọ́ náà tó wẹ̀ kó sí ìjà sòwe. mo lè mọ ibi àgbà nínú ilé mi èmi kò yí báyìí kí n rìn. Thank you. wọ closet mi sìn mo rí pé bèbí tí mo gbé blood ẹ̀ sórí ẹ̀ ó wà empty ta ló mú blood ẹ̀ mi. blood èmi ò lè mọ mọ bá nìkan fi àwọn ojú kọ ni mi ò lè mọ. Ah, báwo ni mo ṣe employ girl yìí. Sidi mò ń sọ̀rọ̀ irun hair blood hair irun. iná ni mò ń sọ blonde hairs ok blonde hairs ẹ wo ń lè mú irun sẹ́wọ̀n pé ń lò láàkí mo sì kíní kí n lọ mú irun bí tẹ́ ní kí n mọ wà náà ni mo wà ẹ̀yin náà lè sì ní kí wá yín sí ráìsì àtàtà dídín náà ni mo fẹ́ sí. hey point of correction rice àtẹ̀fọ́ ẹ̀fọ́ tó bá dín ata máa fún máa dàlẹ́ lórí ni mo ń gbọ́. rice àtẹ̀fọ́ náà mo fẹ́ sí eyín mu blooded. ó mu àbí ó dẹ̀ mẹ́ni tó mu. mo ẹni tó mu yín sì á mẹ́ni tó mu. má ṣàròyìn jìnnà kò sí wàhálà mi ò bẹ lọ́rọ̀ tùlí ń bẹ nínú yàrá rẹ̀. ọmọ mi kọ́. n náà bẹ nínú yàrá ìyá ń bẹ nínú yàrá rẹ̀ ọmọ yín náà ń bẹ nínú yàrá tiẹ̀. mi ò bẹ lẹ́jọ́ o sídìí mi ò bá ẹni ẹjọ́ ṣòrí tí bá wá irun yẹn sí mi ò bá rí as the oldest staff wà á fi ara gba kálágbá kiri gbogbo ilẹ̀ máa lọ sẹ́wọ̀n lórí irun yẹn because irun yẹn wà expensive i don't use cheap things ẹ̀yin ni mo fi lẹ̀ lẹ́nà look at these people ẹ̀yin mo kọ̀ wá kúrò lé ẹ̀rọ kúrò lé. lunch nígbà tí ìyá wò yìí ẹ dákun kí ìwọ̀n gbé blonde ẹ̀ wò. kí ló fẹ́ fà mí kí nìkan náà kí ni èmi ẹ̀ láti kí mo lo blonde ss wọ́n sì tí mo wọ́n ń lò. ẹ dákun ogún dé báyìí àkàrà tí wàá tún sípò ní olórí bó ń sọ ìyá ó sì ti lòrùn bẹ́ẹ̀ máa kó olójúmọ̀ ọ̀dà ń gan lọ ó yóò sì síra rẹ̀ báyìí ogun ti kí n sìn bẹ́ẹ̀ i'm not just n sìn bẹ́ẹ̀. I really have missed you so ra nǹkan fún ìgbà yẹn ló máa jẹ́. are you telling me that láti ìgbà tó ti lọ ra nǹkan fún ìfẹ́ olúwa tó ti dé ó wọ inú ilé wa wo ọmọ mi láti lè mọ̀ bóyá àrùn wà lórí ẹ̀ so tell me how am I sure that you are giving my daughter adequate care. ọlọ́run madam mo ń tọ́jú. how am I sure pé òun fún ní quality time. ọlọ́run mo ń tọ́jú ẹ. keep quiet when I talk you don't talk. jọ mo fẹ́ bí ẹ náà iṣẹ́ wo ló tún ṣe nínú ilé yàtọ̀ sọmọ tó tọ́jú yìí mi ò fún ẹ níṣẹ́ kankan all i want you to do is take care of my daughter kí ló wá tún ṣe o ò lè tọ́jú ọmọ mi. mo tọ́jú ẹ. tray dáadáa ṣá pẹ̀lẹ́ àkànkẹ́ orí tó kẹ́ ìyá you want to eat something hmm? then let's go to the dining pẹ̀lẹ́ ọkọ mi I missed my baby so much eh? ìfẹ́ olúwa missed you so much eh? my pretty baby ọkọ mi. hello baby. yeah um, what's up babe. Jama má bínú sí mi ìyẹn kọ́ ló ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan very urgent ọ̀gá mi ló pè mí láti ọ́fíìsì so mo ń láti driver kó make you turn má bínú. ẹ ò bá ti sọ mi mo ti wà wọ́rì ìdìgbà tí mo pè é tí nọ́mbà ẹ̀ ò lọ. má bínú sí in fact mo ṣe ń kúrò ní mítí yẹn sínsìn ni mo ní kí n pè é ó ti rẹ̀ mí gan okay ó ṣe ọkọ thank you máa tún pè ẹ ṣùgbọ́n take care right. sòlíyà. muta. Hmm. o ṣe since bẹ́ẹ̀ ṣe ń jọ ń wà lórí fóònù tẹ́yìn bara yín sọ̀rọ̀ mi ọmọ ẹni tó ń bá sọ̀rọ̀ àmọ́ mo mọ̀ mọ̀ dáyà já ọ ní káyà ọ kẹ́rù ò lè bà ọ díẹ̀. <laughs> ni ẹbí dé bà mí ṣá. èyí lè ṣe kà fún ọ àjọ wà ní àjọ ń ni. sórí irú ọpọlọ tó ń lò tàbí gbéra wa tàbáyé wọn sọ̀rọ̀ mi yé ọ ah èèyàn gbọ́dọ̀ nírú ọpọlọ irú rẹ kéèyàn nírú ọlọ́pọlọ bẹ́ẹ̀ mẹ́rin ní nàìjíríà yìí ọlọ́run gbogbo àwọn àtàwọn nàìjíríà àtàjọ ọmọ nàìjíríà á mọ̀ ṣẹ́ sí àkáǹtì wọn ni eh, <laughs> o ti lọ́pọlọ jù o ti lọ́pọlọ jù wàláì tá a bá yọ ti là kó ń bẹ yàásìn yàásìn n tí mo sọ fún ọkọ àní tó bá kọ́fà kínní rẹ̀ ń tán ṣé n tán ṣé mọ́ tán akálẹ̀ mi sí náà jẹ́ sí ìfòní sí ìfòmọ́ alárí mọ́ ṣé n tán ni màá ah. fẹ́ rí mọ gidi gan ni o ní máa bá bọ̀ nbẹ̀ ní máa forí ko mo forí ko ni. Hmm. sòléyà hmm? ọmọ tí ó ṣẹlẹ̀ irú nǹkan tó ṣẹlẹ̀ sí adó ni ah. ó yẹ kéèyàn tètè máa fura o jọ dákun ṣé o ti gbọ́ tẹ́lẹ̀ àbí o mèmí ń rí bí ẹni pé ṣe ọ̀dàgùn lásì torí ọ̀sẹ̀ lè rí kí màdàmú kan láre wálé lẹ́ẹ̀kan náà bá. àbí màdàmú ti pè wọ́n tẹ́lẹ̀. ìwọ náà sọ bẹ́ẹ̀ pè mí bò ọ̀dà mọ̀ pé mi. báwọn ò dé lónìí. wàláì tàlàyé tí o bá ṣe kọ́ọ̀lù ẹ̀. díẹ̀ ló kú kí àṣírí mi tú lónìí. rárá pé wọn náà dáa ni. mo ta kúkú díẹ̀ kí n débi tí mò ń lọ hmm. ní kọ̀ọ̀lẹ́ wọlé wọn láti sọ fún káàbù máa kó tán padà. àyà tèmi náà kọ́kọ́ kó òkè nígbà tó jẹ́ wípé. aṣọ tí mo wọ̀ wálé yìí mo jí ni <laughs> mo jí lórí wáyà ni bàtà tí mo wọ̀. o lè ní ọba ìsúlẹ̀ o tún jalè kọ́lé. káyì mo jí bàtà ni. bàtà ọkùnrin mọ̀ ni kí ni kí n ṣe. ọmọ lọ jẹ́ bàtà bàbá arúgbó ní bàbá arúgbó grandpa èpè grandpa lé o kò sẹ́ni tí ó bá yàn wọ èpè grandpa o tó bá jẹ́ bàtà tí wọ́n lọ́ọ̀fù jù ni o àmọ́ èpè kí n ra àwọn tó bá kọlà. Ah! Mm-hmm. Ah! Ah! Èmi mm-hmm. èmi ò wọlé pé ní. Èpè olè <laughs> àwọn tó kà ó oh, gbọ́ nùwé ni nínú ìwé tàn. Nínú ìwé tàn. Mm-hmm. Eh? Èpè àwọn tó kọlà sòdíyá mm-hmm. nínú dictionary wo ló ti rí. Mm-hmm. ìwé ìtàn yorùbá. akéde odò àbí ti aláròyé. <laughs> ohun tó fi mí lẹ̀ jàre. Ah. sòdíyá <laughs> èpè èpè ohun èbó. kí mo fẹ́ ṣe. gbìyànjú èpè èpè ọjà tó bá wù èpè o. ilé ra mi jàre. <laughs> ọlọ́run mọ̀ sánú gbogbo wa ṣe tí mo fẹ́ sọ fún ọ ni pé torí àwọn ah, ọgbà tí màdàmú tó ń lọ báyìí. Ah, torí màdàmú tèmi wò yìí hmm. kò ní pẹ́ tó lọ tí wọ́n bá tọ́ ya pé wọ́n tó lọ sọmọ pé ìwọ́n mọ̀ ń bá wa jáde ń gbà ní àwọn náà làwọn mọ̀ ń darí ẹ̀ sí ibì kan gbà ní wọ́n láwọn ayé kan wà níbì kan tó jẹ́ pé bí a máa débẹ̀ báyìí a bọ̀ gbogbo tó bá wọ̀ ọkùnrin àtòbìnrin ni a bọ̀ èèyàn bọ̀ gbogbo ẹ̀dà nù báyìí fóònù rẹ̀ ó múlẹ̀ kò sí bọ́ọ̀ ṣe wáyé ní òhun bẹ́ẹ̀ ni náà ṣe wáyé ní òhun láti wọnú kinu ẹni tó fẹ́ gbé wa gan ìhòòhò ni ó wà sọ wá rí ibi náà ń gbé wa lọ lọ́run náà yòówó ní gbogbo èèyàn wà bẹ́ẹ̀ ah, ibẹ̀ gangan oh. ibẹ̀ yọkọ́ lọ o gbàgbé wèrè o ibẹ̀ yọkọ́ lọ o ẹ lọ ṣe kúrúsì ni lórí omi ah. sùlíà mo ṣe rò pọ̀ lọ́pọ̀lọ́ tó lè darí ìlú ìtò ibi tó ti jábọ̀ rẹ̀ ẹ̀sà mẹ́yọ̀ kan pé lọ jábọ̀ lé lórí. mi ò ṣe tí madam bá ti jáde tó bá ti hmm. travel máa gbé ẹ̀ travel ayé máa gbé ẹ̀ ṣayé bọ̀ títí owó oh, yẹn tòní o kí ni nbẹ la kí la mú ayé kí la mú lọ ẹ sọmọ gbàgbé tèmi o mo ní owó kan tí mo fẹ́ lò o mo kàn máa jẹ́ pé olúwa rẹ̀ ló ba ogun dájọ́ ń pàdé o mi ò ráyè gbogbo sí o àtúndì ká gbé ká gbé ká gbé tàbáyé ayé tó ń pè ní àwọn èèyàn fẹ́ máa jẹ ní ìsìn wọ́n wọ́n drop fóònù wọn báyìí wọ́n sì drop aṣọ báyìí wọ́n àbọ̀ sí wọn wọ́n sì máa gbọ́n ní omi lọ sí ayé ní ní ẹ̀yìn kìíní àwọn ọmọ bóyá Yemọja ní ìsìn wọn lọ́nà. ìwọ náà mọ̀ pé ọlá ìyá ẹ̀ tó hàn nínú jẹ ìrà yóò ṣì mi jàre ó yà ah, sùn mo ní kò sùn wèrè lè ṣá mo ní kò sọ ọmọ ọdún mọ́ mi kí ló bọ̀ ẹ́ lójú mọ̀ọ́lì abirùn sójà ah, ó rò pé ìjà ẹ̀ tó wà nílé gbàlẹ́ lọ́wọ́ mi ah, ìyá ọ̀rọ̀ ayé tiẹ̀ ìyá ẹ̀ kò ráyè tiẹ̀ àrà tó bá wù mí àfi ẹ̀ dá sùn olóbìrúkú ló mọ ìṣá ìyá ẹ̀ ti wọnú yàrá ò ti sùn wọ́n fẹ́ máa ní mi lára. èyí ní amẹ́ríkà ọ̀la london. ẹ ṣàfẹsùn mi lẹ́nu ṣá ẹni mi ò kò rí báyẹn náà tí mi ò bá ṣiṣẹ́ nǹkan tíṣẹ́ tèmi gbà nìyẹn tí mi ò bá dẹ̀ ṣe báwo mo ṣe fẹ́ survive. lára rẹ̀ owó rẹ̀ ọ̀rẹ́ mi lówó so trip tó lọ yìí sí how long ló fẹ́ lọ. mi ò ní pẹ́ mi ò nílò ju three to four weeks lọ mo ti dé. wow yeah because. Um, mo máa get umbrellas t shirts face cap and all souvenirs tó fẹ́ that's good ṣẹ́rí ṣe fi. thank you. wo ọ̀rẹ́ mi mm. má jẹ́ fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ mm. bẹ́ẹ̀ làbúrò ẹ̀ rí. I know I can see. Ó ti ti fine sí gan. <laughs> Thank you. Ó ti parí NYSC ẹ̀. E. Okay. Àwọn iṣẹ́ tó dẹ̀ ìṣekùn ṣàrẹ̀ rárá so with your connections mo fẹ́ kó bá mi fix ẹ up at least tó bá tiẹ̀ jẹ́ Àbújá. Hmm. ok mi ò ṣe wàhálà so kí ló study. computer science ni ma. wow Refiko ó máa brilliant gan yeah. oh, I love that. Eh, madam Leah hmm? ṣé mo lè lọ ra àwọn kan sí ẹ kí n rán sí. oh yes mo lè lọ um, sọ fún major pé kó gbé e lọ so that wàá tètè dé o ṣe ọmọ mi kọ́ ó ń sùn ṣó ti jẹun ó ti jẹun ṣó wà òkè o ṣe god bless you. ọ̀rẹ́ mi hmm? ṣé lára àwọn workers ẹ̀ lélẹ̀ náà. yeah um, sulia ni mo ṣẹ̀ṣẹ̀ gbá ni mo bá specially torí ìfẹ́ olúwa kó má bá mi tọ́jú ìfẹ́ olúwa ṣùgbọ́n pé mi ò rí lè gbélé ah, ah. so mo fẹ́ni tó jẹ́ pé ojú mi báyìí wojú ẹ̀ ni mo lè mm-hmm. tọ́jú òun náà dáadáa òun náà lè oh. tọ́jú òun and she's a very neat girl. she looks so beautiful. Yeah, I know right. in fact first time lele ti máa rí ọ̀n tó kọlà báyìí tó dẹ̀ tó fine. àbí how fine and she's very neat very very neat. that's good. Oshiakari, thanks for the meal. In fact, we enjoy it. Yeah. Do you want anything more? Mm-hmm. Oh. Inú kíṣìnì ni mo tí mo gbọ́ tí ọ̀gá àti àwọn ọ̀rẹ́ wọn ń sọ̀rọ̀. ìgbóná kí ni ṣẹlẹ̀ gangan ìwọ náà lórí lé lórí ta ìjà ní tán kí ló ṣẹlẹ̀. ọ̀gá sọ fún pé bó bá di ọ̀tún làwọn lọ sí ṣáínà wọ́n ní yóò sì tó ọ̀sẹ̀ mẹ́ta tàbùsù kan káwọn tó dé. ṣé dúró sídi ṣé wọn lè lò bí ọdún kan ni. kó lóde. ṣáínà dínà ni sórí láti ìsìn ní nàìjíríà kọlà wáyé Hmm, tó bá fẹ́ lọ ṣáínà pẹ̀lú bàálù ni o aeroplane ni o ìyẹn ò lò tó oṣù méjì lórí òfurufú ah, ah, hmm. tí ẹ máa tún àlọ́ lásán nù tí ẹ máa tún bọ̀ padà èyí tó lò bí oṣù méjì ah, padà kí wàá ló dé tí wọ́n lè lọ́dún kan. bọ́ọ̀sì ẹ̀ ti wà nílé nìkan wọ́n ní mí lára yàásín. sídi. bẹ́ẹ̀ ni. sọ̀rọ̀ lè tó sọ jáde lẹ́nu ẹni tó nílé ní ọ lára. wọ́n ní mí lára yín fírí mọ́. kí ló rí látìgbà tí wọ́n ti wà nílé ní ìsìn ẹ̀mẹ́ta mọ̀ wẹ́ lójúmọ́ You want, you want something. Ife. Kí ló wá fẹ́? Bónú sì rí á wà. Kò dúró tì ọkọ mi. ó fẹ́ fara ro mọ́mí ẹ̀ lálẹ́. country ni mò ń lọ yìí o ṣé mo tó ń pè bẹ́ẹ̀. náà ni ìlú òdì kẹta. kejì. kejì. Hmm. anyways nǹkan tèmi fẹ́ sọ fún yín ni wípé ẹ bá mi tọ́jú ọmọ mi dáadáa. ẹ jọ torí tọlọ́run especially ìwọ Sulia bá mi tọ́jú ìfẹ́ olúwa bá mi tọ́jú ọmọ mi anything tọmọ mi bá fẹ́ bá mi fún mo ti fi enough owó sílẹ̀ nínú ilé so kò sí nǹkan tó bá fẹ́ tó lè rà fún un then another thing tó okay, wà very very important make sure pé òun bá mi mú check up jọ tó rí tọ́ lọ please i mm-hmm. beg you and ìwọ sídì wo lílọ tí mò ń lọ yìí má fi oorun pa wọn nínú ilé o kó máa make sure pé òun wẹ̀ ní àárọ̀ àti alẹ́ tó bá ti dáná tán tó ti ṣe wàhálà tó ti sweat oh. make sure pé o wẹ̀ lálẹ́ kó tó sùn kó dẹ̀ change uniform ẹ̀ every day. ṣe pé orí mi ò pé kí n tó uniform to pọ̀ fún yín o má fi oorun pọ̀ mọ́ mi sínú ilé o wọ́n mọ̀ wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́ta lọ́sọ̀ ẹ̀ wọ́n bínú wọ́n mọ̀ wẹ̀ ní ìsìn ojoojúmọ́ ní ìmọ̀ wẹ̀. are you not make sure pé òun wẹ̀ lójoojúmọ́ ṣó ti gbọ́ mi. olóòórùn ọ̀bùn oníbọ́dí odò òtún ní wẹ̀ ah wọn ló mọ àwọn tó. my baby mommy loves you right i want to go and bring plenty money plenty money i want to go and bring plenty money for you right and i love you i love you so much i miss you let me run okay mm, miss you ah ah kí ló dé sulia ṣé ìfẹ́ you fẹ́ nǹkankan ni. bóyá ó ti ń miss yín náà ni. i know right i miss you too my baby. tí méjọba ti dé láti airport máa ní pé bí wàá lọ sí park ká lọ ṣeré. o ṣe o ṣe gan o ṣe gan bó ṣe ń bá mi tọ́jú ọmọ mi ọlọ́run á bá mi tọ́jú ìwọ náà <laughs> o ṣe gan god bless you anything see ìwọ náà bá fẹ́ o lè ra aṣọ ti gbọ́. ok ẹ ṣe Uh, I need to go, right? I need to go. Ah. Yeah. All right, bye. Bye bye. Ìfẹ́ bèbí. Yóò rọ̀ jáde kí ló ṣe é fún mi lọ́dún. Mẹ́jọ ẹ̀ rárá wa mọ̀dà mú o. Mọ̀jọ ṣubú, take care. Mẹ́jọ bá ń ràbọ̀ o, mẹ́jọ bá ń ràbọ̀ o. Káàdì tó dé dẹ̀ra o. Káàdì Mọ̀mọ̀ wọlé. Yọ̀mọ̀ kéré yàrá ìyá rẹ̀ wọlé jẹ́ kí wọ́n mẹ̀rẹ̀ wọn lọ wọ́n ló fẹ́ lọ ti ṣe owó ni wọ́n jò ó ṣubú èèyàn sọ́ọ̀rì rẹ́bìsì rẹ́bìsì já wọn wọlé rẹ́bìsì já mu wọlé. mú kí ni wọlé ìwọ ọmọ àjẹ́ yìí bó tẹ̀lé ìyá ẹ̀ ni ó yà tẹ̀lé lọ. tẹ́lẹ̀ kí n máa wù ẹ́ wo wàá fẹ́ la wo wàá jẹ wàá fẹ́ nù ẹ̀ pa ó yá. Mm, wọ́n bí ọ̀bà ti ẹ̀jẹ̀ àjò wọlé ná. abirùn ọmọ ọmọ òsì mọ́nù mọ́nù. tí ẹ ta ikú pọ́. túlẹ̀ túlẹ̀ mọ́ bọ̀ bọ́ bá tẹ̀ jìyà tí ó jẹ́nu ilé mọ́nù ń ta mọ́nù ń ta. ọdún ìwọ̀n mọ́. ọmọ òde ibi too hot ah she come wait again eh? ah but where by the And my own question, Now mentioning someone in Lua. This question wey you ask This question wey you ask me. But ẹ̀sùn pé ṣé big bang ṣé kéré? Yóò kéré náà bọ́dà. Yóò tẹ bá fẹ́ fún ọ̀gá gbé níbẹ̀. Ṣé níjọ́ yẹn mo I just drive. Kò rí baby, flat tire. No, as a nice guy wey I don't just see baby get flat tire here. Make I don't just calm down, just pay for small. You gats come on now, no shele. Mo up am phone. Fine, mo travel don go go go dollars we dey fix tire. Ká má sọ̀rọ̀ mo ṣá àṣà ìstéṣin. Ẹ ṣá guy. Èmi gba nọ́mbà ẹ̀ náà. Mo ní pé mo gba nọ́mbà ẹ̀. Ọmọ, this thing pepper. I tell you, she pepper she balance ọlọ́run. Gbogbo tọ́jú tọ́jú tọ́jú títọ́ ìwà ní píkṣọ̀ yẹn ló ṣọ̀jú ayé. Ah, ah, ló ṣe ẹ́. Ló ṣe ẹ́. I don't want to hear who who who dà jù it's too fine. Ah. Is it the is it the enter my head anyhow I never still understand that. The am. Bí báwo ni gbogbo ẹ̀ ṣe ṣẹlẹ̀ wí sí ìlú Anábọ́ndé? Ẹ kò máa ẹ ṣáà fẹ́ kí n máa sọ gbogbo ẹ̀ fún Rúkì Àgùntẹ́lù. You see this baby, ibi tàtí màá ti ti sọ ọ̀nà tàtí lọ ń bá wa fún ṣàtẹ́ni sí apapàdé wọ̀. Wọ́n mi ò gbọ́dọ̀ mọ́ mi ò ta. Bíbí I say this girl get money. Oh, ah, you see that junction where you just enter down? I wan chip one question. He mean say if you follow this girl well well, if you enter her well well, I go to go boy, go ń bẹ nìyẹn. This guy dey talk like this. this guy big eh? You spend one million, you fit make ten million. Hey, hey, so ọmọ ma nẹ ni, ọmọ nẹ ni, ọmọ nẹ, ọmọ ọdún márùn-ún mọ́tò yẹn ló fi ya picture yìí ṣé òun ló ní mọ́tò. ọ̀bọ yìí níbo ni bọ̀bọ̀ ẹ bá mi jí bọ̀bọ̀ yìí. ṣé mo ní béèrè ni. ẹ bá mi jí bọ̀bọ̀ yìí gbogbo kan tí mò sọ̀rọ̀ ẹ ìyá ẹ o ta gold bàbá ẹ o ṣiṣẹ́ ní ọkàn bí o tún bèbè òun ló ní mọ́tò. ọ̀rọ̀ ṣe ń sọ. àná wọn lówó mọ yìí. mọ́tò yìí pọ̀ ó pọ̀. ló kàwé náà ló ọmọ ọmọ bá a ní a tẹ̀lé lẹ́yìn tó bá yín lọ́wájú wọ́n máa tẹ̀lé lẹ́yìn follow me bọ́mbà tù bọ́mbà. you wey we don dey talk we dey do well. maka why. má wọ ṣe o ah. má wọ ṣe o Mr. Kola ẹ má jẹ́ kí n bá yín jà o ẹ má jẹ́ kí n bá yín jà láti bí over four months tí mo ti yá yín ní four million naira ẹ ẹ kọ́ mi ẹ lè dánwò mi padà explain what. oh do you pay me kékeré àbí ẹ fẹ́ yàn mí jẹ ẹ má wọrí. madam ṣé ti rí àwa tí máa ń bá yín sọ tẹ́lẹ̀ pé ẹ má nira yín lára ẹ má dara yín láàmú ẹ̀yin ẹ̀ kàn make order kí àwa lọ bùn bá dìbẹ̀ a finish ẹ̀ tí ò bá ní owó lọ́wọ́ a lọ ya ní ọwọ́ o lè join ní jọ̀nìkà tí n bá ṣe tán màá bá yín and ẹni tí bá ti fẹ́ lè bá yín yóò kọ́ tẹ bá fẹ́ ẹ sọ fún mi. Permission to fell out. Asofe out. Thank you. Behave. Yes, sir. for security reasons. Yeah, Personal security. Yeah, of course. Very well. But it's okay. Um, now, tí wọ́n ti lọ, um, well, feel free. Sure to hear. Um, do you need anything? Chauffeur, you know, buy anything to one way. Um, for now, um, I'm still, I'm fine. I'm fine for now. But um, pepper snail. Yeah. It's No, no, no. It's not. You're not know, okay. Only, only chair as, as many as you want. You know. Okay. You know, enjoy yourself. Anything tó bá fẹ́ sọ fún mi, I will do it. You know, I'll take care. I'll take very good care of you. Thank um, you. So beautiful. Thank you. Ah, um, okay. Um. Sulia leads every other person's follow. Ah, you are no sense ayé mi ò mẹ́sì ọ́ mo mẹ́sì ọ́. mo mẹ́sì gidi gan-an. Hmm? Hmm? Hmm? ìwà ń lọ ta ṣé oh. adúlọ oúnjẹ tẹ gbé fágbàmù dànù níṣẹ́ ló kóúnjẹ àtẹran bíjọba múrítàlà ẹ̀wò ẹran tọ́ lítẹ̀ ìfilé ńlọ. lẹ́nu tẹ̀ sọ ohun tó sọ́pọ̀ ní ìwà tẹ̀lé yín lọ sínú wà ní tẹ̀ gbé kékeré fún ká. wọ́n ti ń jà náà ilé tó hàn bí gan ẹ̀ tí ì jẹ́ tán ah! ẹ lè change. àlè mọ́ jà sí. àwọn ká má pàrọ̀ ká má jalè ọmọkùnrin yìí try fún yín gan. Ah, gan ah, ẹ̀yin ò rí nǹkan kan ṣe nígbà tá a débẹ̀ gangan nígbà tá a fẹ́ sanwó àfi bí gbèyàn fẹ́ ra ọkọ̀ tuntun wọn bá gba káàdì wọn bá bẹ̀rẹ̀ sí ní takarakatakarakataka wọn tẹ gbogbo pépà ogun lọ nígbà wọn mú bíi jáde two hundred bay àti nǹkan kan ní gbogbo tó ná lẹ́yìn lóyún tá a rà yìí. ẹ̀yin ló pé gbogbo ọdọmọkùnrin tí náà fún yín lónìí ó ti wọ two hundred thousand. ojú bẹ́ẹ̀ lọ. irọ́ ó fún mọ́tò ní fifteen bay owó kí ni. ẹ lọ gba ti yín lọ́wọ́ ẹ̀ kó tó. fifty bay fifty thousand fifty thousand mo bọ̀ mo bọ̀. láti nǹkan bá ṣe kọ́ bá mú tẹ̀mí wá. kò ní fún ọ kùtà ah, ah. ti láwọn jù. lọ onígbà tiẹ̀. mo ń lọ gba tun ọmọ ń dààmú òun lónìí làásán ó fún mi trọ́bù lónìí. ìfẹ́. bẹ́ẹ̀ ni. kí ló ṣẹlẹ̀. àkógbó jẹ́ lọ́wọ́ mi mo sì ti bá gbé gbóúnjẹ rẹ̀ ṣé kò jẹun látàárọ̀. kò jẹun. ọmọbìnrin yẹn máa kó bá mi. ẹ ló máa kó bá. sókè àwọn kọ́ ọ lọ fọ mékọ̀pù kúrò fún kúkú rí láti wá lójú rẹ lónìí wọ́n ti fọ́n jù kásìkò ní wọn kọlà fún ọ ni. ẹ ìwọ mo ṣe wọn ni kò jẹun lóò jẹun. Hey, òṣì ẹ tó ti rí rí òṣì lọ ló máa kó bá kò ṣe mí ló máa kó bá mí kìlọ̀ bó ti tó pọ̀ yẹ. gbẹ́kú jẹun gbẹ́kú jẹun ẹ máa máa bí irun yìí ṣá ìgbẹ̀mí lọ́wọ́ máa bí irun yìí náà torí kò jọ kò jọ kò jọ mo ṣe wọ́n ti gbé oúnjẹ wa jẹ́ tán mi ló máa kó bá ṣọ́ọ̀ṣì ni ìrà òfin ṣe wọ́n á jẹ́ tán ni. a ah! kì í bọ́ ẹ lójú mo ò ṣe. ikọ̀ tí mo rí lè ní ìlẹ́nu mi lè sọ. owó wà lẹ́kọ̀ọ́. ọmọ wa òkè. ọmọ sójà yẹn garanti báyìí wọ́n lè tell you. so that ṣẹlẹ̀ show you jẹ́ tí wọ́n No, no, gbogbo yé mi me, ṣó Show them what we, mo wá wò pé jọmọ president. be general ni be ẹ̀ I see this big mo fọ́ mi lè sọ̀rọ̀ mo ń gba ah mo ṣe pẹ́pẹ́ báyìí mo ṣe sọ five million lórí fóònù mo sọ ten mo sọ fifteen mo sọ twenty million. ọmọ bíbá ó ti là ó ti pẹ́ tèmi ti gbowó ọmọ yẹn ká ọmọ yẹn lọ́wọ́. a yeah, là àwọn bẹ́ẹ̀ yẹn yóò ní sáré yẹn tà ẹ̀ ah, ah, ọmọ yẹn mi ń nẹ́ lọ́wọ́ ni mo ń nẹ́ mo ń nẹ́ mo ń nẹ́ hmm. ah, ọmọ yìí tí bá fi máa ná bíi two million naira twenty million máa fi bí ilé ó máa lálẹ́ hmm? straight. ó twenty million naira máa fi bí ilé. bro. wait wait wait wait tí wọn tún sọ bá yé mi o you mean say you wan carry am up to one level. ó ti yé ẹ. pé say if you throw am be like. ẹ ẹ ẹ lè sọ no kò lè sọ no and ah, eh. you need point olùsọ́nù inú mi dùn ó ní mama follow ah big bad eh, eh. o ti wá mú àbá kan wá ó ti yẹ ẹ̀dí nìyẹn. o ti tẹ́ka act drama fún ọmọ yẹn ìsẹ́sì ah. pé mú kọ́ láàrin wa ah! ló báyìí. olùṣe ń padà sẹ́yìn báyìí náà wọ́n máa di crowd náà take it as a crowd. what is the crowd? i don't understand. when i dey with this babe ó lè fi tọ̀ nǹkan máa ń ṣe bí bọ̀tì because level tó ń wà yìí gbúdọ̀ wà bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀sọ́ tó máa wà lókè so bọ̀tì level máa ń gbé lọ nǹkan máa ń sọ ẹ̀ ó ti yẹ máa fún ọ̀rọ̀ ìwà ọ̀rọ̀ fún ọ̀rọ̀ ìwò lọ but as e be guys mi àdé òkè ọ̀lọ́kọ̀ wẹ́mi àdé àdé òkè. so level yẹn ní ká máa bá ọmọ òbí náà. báyìí àwọn wetin dey you no even bring anything. Eh, as usual na say No man, na normal don dey ẹ̀ since ah, now. ibi tí mo lọ mo lọ́wọ́ bẹ́ẹ̀ ni. bí mo ṣe lọ mo ṣe bọ̀. no Why get the wrong go? Hello? mr dapò ti dé o. ẹ ọmọ ń ta. ẹ ẹ ẹ para yín o ẹ eh, para yín o ẹ para yín o ètí mo sọ fún mi mo sọ fún mi tọ́lá tilẹ̀ báyìí dáàbò wàhálà dé báyìí nù. tí mo mú sí. báwo ni. ẹ káàbọ̀ sá. ọ̀gá ẹ̀ kọ́. Ah, àwọn ọmọ ti travel láti bí ọ̀sẹ̀ méjì nìsín wọ́n ti travel. ṣọmọ mi wà nílé. ẹ ọ wà nílé ẹ káàbọ̀ sá. ẹ káàbọ̀ níta kẹ́ni ẹ káàbọ̀ ní. á sọ pé mọ́mí ẹ̀ ti travel. bẹ́ẹ̀ ni sá àwọn màdàmú sì ni. ẹnu ìyẹn ti ẹ̀kọ́ mi náà ọmọ mi mo wá Here is it. It's yours. Pizza. It's okay. <laughs> Ojú ń Everything is yours. Um, báwo ni tíṣà ẹ̀? Ṣé tíṣà ẹ̀ sọ pé ó ti ń gbó fún sí báyìí? ìwà ní tíṣà àwọn ọ̀dọ́ ti lè lọ láwọn láì tì. màdámù láì tíṣà ẹ ẹ dẹ̀ ti lé yẹn lọ ẹ ń gba tẹ́tẹ̀ tí wàá lé tíṣà yẹn lọ ṣé ẹ ti gba tíṣà mi tó ń tèkọ́ mọ́ ẹ. àwọn ọ̀dọ́ ló lè lọ wọ́n lè láwọn ò tí ì so màdámù ò tí ì gba tíṣà wọn. báwo ni màdámù ṣe fẹ́ gba tíṣà yẹn gbàtẹ́ pé èyí kò ń gbélé bísínẹ́sì lé bísínẹ́sì lọ́la ó wà máa fọ́ kiri ni. ẹ̀gbọ́n ẹ ṣọ́ gan take ọmọ ìṣá. mo ṣe máa ń náwó lẹ́kọ̀ọ̀kan nìyẹn tó bá rẹ́ni bọ̀dì báyìí máa dédé lọ́wọ́ sí i. bó ṣe ń náwó kí ni tíjà ẹ̀ sọ pa ẹ̀. tíjà ẹ̀ ní ọjọ́ kìíní àná tó náwó sí mi tíjà ẹ̀ ní torí pé ó láìkì mi ní pípẹ́ ọ̀rọ̀ ṣe lọ sí fíìmù tó jẹ. kí n tó fẹ́ sọ fún mi sí ni ọ̀nà àbámi dúró ti bó ṣe ń tọ́jú ẹ̀ ìwọ tó ń ṣe fún ọlọ́run àbámi sun ẹlẹ́sùn. <laughs> it's okay. Uh, now lẹ́yìn gbogbo nǹkan tí mo rà wáyé sí ìṣúlẹ̀ kó ọ̀rọ̀ mi jù kí àwọn nǹkan mi tuntun fẹ́ tí mo rà fún. Ah. Uh, shawarma uh, juice irú eléyìí tó ah. mú bẹ́ẹ̀ peanut. olóhùn jùzẹ. olóhùn wa. ọlọ́run máa bá mi kẹ́ ẹ ṣé orí mo ṣe fún bá mi tọ́jú ẹ̀ bọ́lọ̀ ṣe máa sọ ẹlẹ́sìn náà nìyẹn. thank you very much. ẹ wo ẹ tẹ́kẹ̀ ọmọ yẹn dáadáa o ẹ má fìyà jẹ o. má fìyà jẹ o bá ń tẹ̀kẹ̀ ẹ rẹ́kẹ̀ ni ṣe rí fún ẹ̀rọ bá fún mi kán ní madam kékeré wa kọ́ la ń pèsè ilé yìí. èèyàn lọ́wọ́ sí yíyan kí ló ń ṣe má fi padà sẹ́yìn pé káwọn mo ṣe kankan. ṣé kí n bá yín gẹ̀ẹ́tì olómi no what he gets, ọmọ mi wá kí. sí ah, ah. Bella ìwọ ò ní ten thousand naira tó lè fi ra nǹkan bẹ̀ wálé. Ah! ẹ sọ̀rọ̀ báyìí mi ò ní ní tí bá ní mo máa rà á ṣe fẹ́ gómi ló promise pé àwọn fẹ́ bá mi send owó kan lẹ́nu mo dẹ̀ tí mo rò pé ká náà ti send ẹ̀ mi màá rà wá but wọn send owó mi rí nǹkan kan. Okay, ìgbà tí n tó promise ẹ pé òun fẹ́ fún ẹ lówó tí ò dẹ̀ ti sẹ́yìn dẹ̀ kí ni reason tí wò fi lè mú fóònù ẹ kó pè mí pé àǹtí mi kò sówó lọ́wọ́ mi o ẹ bá mi send o má dẹ̀ ṣe transfer sí ẹ wá dẹ̀ ra nǹkan bẹ̀ wálé. ọkọ mi fò ní mi mi jẹ onílò gbogbo rẹ rárá. ọkọ tí ẹ fò can you hear yourself. ọkọ mi fò ní. ok ọkùn ẹ fò ìwọ ló ń bọ̀ ń rọlẹ̀ sí kí ló fẹ́ ká jẹ sùn lálẹ́. sista mẹ́kàn blame mi ni kò blame mi ṣé bí ọ̀rẹ́ yín Clara wọ́n promise pé táwọn bá dé China táwọn lò àwọn máa bá mi wáṣẹ́ mo sọ pé tó bá ti bá mi ríṣẹ́ gidi ah, èló ni ten thousand èló ni gbogbo owó tẹ̀ ń sọ yìí. Ah. ok ṣó ti wá dé kó abẹ́ wáṣẹ́ ṣó ìwọ gbọ́ pé ó ti dé ń sìn ni ẹ bá olóye ń sọ̀rọ̀ báyìí ṣé nǹkan tá à ń sọ ṣó papọ̀ mọ́ra wọn ni àbójọra wọn. nǹkan tó ń ṣe mí ni mò ń sọ yẹn mọ ẹyin náà mọ ah, nǹkan tó ń ṣe mí ni mò ń sọ yẹn. so àìní jẹun sùn nínú ilé ìlàlẹ̀ ìbáyìí. ṣèbí sírì wà lé tí ìdẹ́wà lé ẹ lè po tí ìkẹra búrẹ́dì ń ta ẹ lè mú gódì mọ̀ cornflakes gbogbo ẹ ló wà nílé náà ẹ lè jẹ yẹn sun. kí n jẹ sírìsù lálẹ́. Ah, ṣé bàlẹ́ fẹ́ jẹ ni. kí ló kàn ẹ́ ṣebí kó bá mi ra nǹkan wálé ni mo sọ má tiẹ̀ wọ́rí kò tiẹ̀ kàn mí nǹkan tó bá wọn anybody ni kò jẹ kò kàn mí. èmi tẹ̀ ti jẹun náà kàn sẹ́yìn mọ̀ pé pàtí àwọn ọ̀rẹ́ mi ti mọ́ dẹ̀ dáná dáadáa mo ti jẹun tí yóò bẹ ṣe ń rí mi yìí. ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ ló sùn ló ti rẹ̀ mí. òkè torí wọ́n ti jẹun sìn àwọn tó wà nílé káwọn máa jẹun sísá mi sí wà lé náà. wọ́ọ̀rọ̀ ẹ̀bà nǹkan tó bá wọn oníkálukú ni kò jẹ́ kí má bínú ó ti rẹ̀ wọ́ má wọ̀rí wàá bá mi bẹ̀ múra sí i. ọmọ òsìn gan kò sápọ́nlé kankan lára wọn ṣá can you imagine kò kàn mú fún nǹkó dẹ̀ pé. hello baby báwo ni ṣé o wà okay. má bínú jàre kọ́lẹ̀ ló jí mi lẹ́ẹ̀kan yìí bọ̀ mú láti freshen up mo sáré lọ fún meeting kan àní mo yẹ ṣe tán sí mo ní kí n pè é padà. Oh, why not? You're saying now. Um, 1 p.m. is fine. Only one in 1 p.m. Hold on, baby kí ló gbé wá me. mi yìí. tí ni. tí tí ló ṣàn bí omi yìí hold on baby tí ló ṣàn bí omi yìí. tí ni mo fún mi gbogbo rẹ. ṣé o fi milk sí ni. mi kì í coffees ni. come again. coffees. ló wá ṣàn báyìí. títí coffees ṣe mú dúdú náà mo ti fi gbogbo rẹ sí. Oh, fẹ́ kí bọ́ mi lójú ni bí sílẹ̀ náà ó ṣe dọ̀tí báyìí náà kó tó wà lásójú ṣígọ́ọ̀sì ń bẹ̀ ni. mi kì í bẹ́ẹ̀ mẹ́ẹ̀ bí coffees ṣe mú dúdú fi ṣúgà sí ẹyọ kan ti tó gbogbo yín ń gbọ̀n. ìjọba yín da gbogbo rẹ̀ ìjọba yín da gbogbo rẹ̀. ó tó na ṣúgà mo ni kò fi ṣúgà ẹyọ kan. mo tún fi ṣe. ṣá bọ́sítà bọ́sítà kú wọn jú mi. mi mọ̀ lọ. wọ́n bì báyìí mo nídìí omi bottle water room temperature èyí là ojú ẹ̀ kó tó máa rùn má bínú jàre bèbí ṣùgbọ́n àwọn tó bá mi ṣiṣẹ́ ìwà làwọn ti pọ̀ jù tó bá tiẹ̀ rí lè ìlà ojú ẹ̀ báyìí ṣe ló ó rìn mí lára tó bá rí ìlà ojú ẹ̀ lè má. ọ̀bẹ bá yẹn mú mi wá wọ̀ mọ́ bàbá. lọ́mú wá kó ṣe lọ tó kọlà sójú má bínú ṣùgbọ́n màmá expect ẹ̀ má dá wọn lóhùn jàre àwọn ọmọ olóòkè yẹn ni tó máa ń kọlà sójú yẹn ok baby can't wait to see you. <laughs> Okay. Hey, <sighs> you see, ti rẹ́rì bẹ̀rẹ̀. Asiana fresh. Bọ̀kọ̀ tó wá fún But ìjùfẹ́ mi ni pé fúnra ẹ̀ ló sọ fún mi ló invite mi kí wá jẹ lunch nílé. You don't mean it. I mean it. Àlàyé. Ó bí láyé. Hey. Ah, ah! ọmọ bro bro e mean say this baby is madly in love with you. èmi go stupidly in love with her. èmi jọ. ó ti yẹ ọ̀nà wọn pa láti lọ. <laughs> it makes sense like that. makes sense. ṣe kàn wetin you go do now hmm. be say ṣòro tó bá ti lọ fún meeting ilé time méjì your you know converse hmm. gbèdé level mi yẹn hmm. akọ ju request yẹn bad sori n sì pé plan mi work perfectly sori hmm. àti mo bá agbo yín sọ tí mo bá yín sọ ní iye tó kọ gùn lọ́tọ̀ yẹn tó ń sọ fún mi pé ẹ ẹ do drama ó sọ di hmm. drama school do feel am like this. i feel am e make sense. cool to hear me. fresh boy fresh man number one player in africa. no no no bro see you are making a mistake. Uh, yeah. sori tó bá fẹ́ sá mi you gats first start with saying big punch. Hmm number one playboy of Africa. React me. Big bag. Oh. Number one playboy oh. of Africa. Ah, brother mi, sọ́kò ti lọ. Sọ́kò ti lọ. Ó ti lọ. Ó ti lọ. Má ní gẹ̀. Má jì. Playboy no bad ọmọ ago kan kárí wọn ní kan yẹn lọ lóṣù ọjọ ọdọ wọn. ìwọ náà wo ọmọ náà ọmọ tó na ọmọ pa èmi evelyn fúnra lára mi. Ah, ah, sùlíà evelyn. sùlíà ló kọ ìwọ lórí ìwé gan jọyìn ni àmọ́ ká mọ pààrọ̀ ká mọ jalè ọfà yìí o ah! ti mọ bó o ti mọ bó ṣe wọn sọ kínní òun wọn bá ti sọmọ báyìí gbogbo lọ parẹ́ ni ní ìjọ ọmọ mọ bóyá ọba gbé olóòrùn bó bá dára ọba wẹlú dùn rẹ yóò sá dànù ọtí mo bó ṣe máa ń lẹkẹ náà I'm fine ó yẹ kó o kọ́ sílẹ̀ wọ beauty by icons ni. ìlọsí mi bẹ́tà ju ìlọjú ẹ̀ lọ́nà òun náà ah, ah, kọ́ la. sọ wọn wáyé ẹnu ni ọwọ́ ọlọ́run ti wojú rẹ jẹ bó o ṣe wà bó o bá fọ ojú bí ọkọ rẹ bá jí bó bá rí ọ yóò lù ọ pa ni yà á sìn. ọmọ ìgbọ̀nà àwọn ọ̀sẹ̀ mílẹ̀ kan àwọn ọ̀sẹ̀ mílẹ̀ àwọn ah, obìnrin ohun ìsúsù tó ti fègbọ́ ara bọ́ọ̀n onímọ̀ ọ̀hún wọn máa ń ṣe wọn ṣe bí ìmọ̀ ọ̀dààmú. ìmọ̀ ló ràn án kò sí wàrà wọkọ̀ rẹ̀ bá dé yóò fún wọn lọ́sẹ̀ kọ́ fojú nínú rẹ̀. ó ṣí sídi jẹ́ kí n sọ fún ẹ ṣé ọ̀gbìn kan tó ń sọ yìí ọ̀rọ̀ òṣì ló ń sọ ìrora kò máa sọ nǹkan bẹ́ẹ̀ kó ká ṣe bá ti tù àṣìṣe náà tún nìyẹn ṣòro ṣe rí chéńdì déédéé gbà bí a pa eku òótọ́ sì ni ọ. olómùkùtò ni. àṣírí wa òun tó lágbára ọlọ́run àwọn bàbá tí bàbá tí ń ṣerú wa tì ń rọra mọ̀ bú mi ẹ̀kan ọwọ́ mi lákìn ẹ̀yìn ara bọ́ bá dọ́rù rẹ̀ wò nígbà mi mo lè lù ọ́ lójú kọ́ọ̀lù tó ń kọ́ọ̀lù lásán. kò sí wàhálà bó wàá ní fóònù rẹ̀ ríngì. Ah! Ah! ogun dé lè sì ti wò láì. Yes, ma. Fine, ma. Yes, ma. Oh, okay. Yes, ma. Oh, okay. Ah, every time, no lo I want to walk, okay, ma. ẹ tí ìwà ikọ̀ ní check wa ni. Okay, madam. Okay, madam. ok ó dàbọ̀ ma. Ah, Sisi. Ah. Mo ti fẹ́ dákú. Yàsín, mo ti ṣèlérí fún Yarúkọ àpẹ́ ìdájọ́. Mo wò pé iṣẹ́ ti bàjẹ́ náà pé gbogbo rẹ̀ ti dààmú ra wọn. Ah, ẹ̀mí ti já. Mo ti fẹ́ mú wipes kí n máa nu ojú mi nù kí. Màdàmú wà o, wọ́n làwọn ní káwọn check wa ni olúwa sùn ọyá mú foundation kan tún lẹ̀ mọ́ kí o gbúdọ̀ group dáadáa. oyin banji ah mm, kò ní pẹ́ dé wọ́n náà kí n time. bọ́kọ̀ rẹ bá dé ọ sọ pé mi ni favourite rẹ lójú gbogbo wọn ni mo mọ̀ bu ni o. ajá ṣe lóore. ọ <laughs> fi sí sorísorí ìdáhùn. <laughs> ṣe lè yìí. olókèrè jí nínú our building that day. really? yeah wow no it's really nice like, thank so you nice <laughs> in fact when you relé me ní bùnmi same thing really wow you know like it you eh? blend all colors eh? you know you, you love colors yeah wow thank very bright and lovely ẹ̀rọ kúndínlẹ́lọ́ ẹ̀sán lómi ogun òdìlé ló sì mí dé àárín ilé òkè ẹsẹ̀ ọlọ́run nínú ẹ̀dá fún ẹ bá jẹ́ kí jẹ́ ọgbọ́n lẹ́nu mi ẹ ẹ̀dá fún náà mi kì í ṣe ní òbí ẹ bá tẹ̀. Méjọ ojú ẹ fọ́ ni ṣé o rí pé mo lálejò ni o dey embarrass me. ẹ bá bí ìdí mo gbé ẹjọ́ àti sọ̀rọ̀ mi ní ilé ìwé ṣe wà ní ìrẹsì kankan ẹ bá ti lé mi báyìí mi ti tà lọ ẹ dákun ẹ forí mi. Méjọ ṣorí two million naira yẹn máa mẹ́sẹ̀ pé o gbà lọ́wọ́ ẹ̀ má gbà lọ́wọ́ má fi omi ṣan ẹni ọwọ́ ìwọ má kí n gbà tọ́kí lọ́kọ fún charity ò bọ́ má gbà lọ́wọ́ ẹ̀. please uh, what's going on kí ló hmm. ṣẹlẹ̀. baby o ní believe pé mo fi owó rán bọ̀bọ̀ ìsíyàn ó lọ mọ bó ṣe disappear lọ́wọ́ wípé wọ́n fẹ́ gbogbo owó lọ́wọ́ mi ò gbọ́ rí. ní last month mo fún ní káàdì mi kó lọ bá mi gbọ́n jẹ́ kí ẹ wá ní atm o ní believe pé wọ́n sọ fún mi pé àwọn kan àtakò ńlọ́nà One mú débẹ̀ wọ́n gba five hundred k You know, account me. sórí ìyẹn I let go but this one I won't let go. ìṣeré tí ẹ kò ṣeré tí ẹ kò lóòótọ́ ni. wọ́n pé owó yẹn ń mo ń ṣe pé mo ń bá <laughs> kò fẹ́ make sure pé gbogbo owó yẹn lọ́wọ́ ẹnìkan tí mi ò bá gbà mi ní forgive it. oye ah! mi lọ bọ́sì wa yẹ kí ọmọ àti máa kọ́ wọn lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọmọ ọdún ọmọ ọdún ẹsẹ. ẹsẹ tó pé àkáǹtì oníkẹsẹ ẹdẹ sí ṣe. ẹsẹ bá ń sẹ́ni ẹsẹ rẹ jọ. no olóòlù ni kò fún owó ló jẹ gbèsè owó ló máa sọ. ó ní nǹkan tí mo fẹ́ bá ẹ sọ. ok. mo fi hàn pé tábà sọ nílé tó bá ti sinmi wá síta a lè jọ okay what's that. Ah, mo ń ṣe nǹkan tó tó pọ̀ jù náà bẹ́ẹ̀ mm-hmm. ah, mi ò mọ̀ bóyá o like business. business. yes. sorry irú business wo because mo ṣe wà yìí tó sì bí mi mo ṣiṣẹ́ rí láyé mi so <laughs> mi mọ̀ bóyá kí n sọ years or no. yeah mo understand pé o lè má ti ṣiṣẹ́ láti bàtọ́ ti bí ẹ̀ ọmọ olówó nìwọ àwòdàbà àbáyé àbẹ̀lọ́ <laughs> wa. àwọn ah, nǹkan tó ṣẹlẹ̀ ni pé um, sori business tí mo sorry, by yìí business obìnrin you know, only company control one in China tí mo ti So one deal in wọ́n díẹ̀ nínú sanitary pad so wọ́n fẹ́ import wá see, Nigeria lọ́tẹ̀ and now container in metal, you know, very very big um, um, thing so nǹkan tó wá ṣẹlẹ̀ ń sẹ̀ ni pé máa ní um, thirty million àǹtí ó bá jáde tá business and everything bá ti set are talking about 150 million naira in my make your business. Oh, really? Yes. Mm. Yes, yes. That's a huge amount of money. Yes, it is. Ah, it is. What's that be pay? Mama Sheo. Oh, why were interested? Yeah. Wow. You see, um, Kotimo Swanson, it it makes sense. You know, see, don't know why interested in. Yeah. Issue to two hour pay. Um, you know, 35 million. Here fifteen million in money because I have so many other businesses tí mo ṣe ní mo ti invest bí mo ti invest bí mo ti invest bẹ́ẹ̀ so mm-hmm. àti mo ṣe gbogbo check and balance bí fifteen million ni mo lè raise so issue again tó tún wà bẹ́ẹ̀ ni pé um, tí bá tẹ̀ rí anybody tó tẹ̀lé kó bí twenty million naira yẹn sílẹ̀ ló kó fi ṣe oh, pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣùgbọ́n pẹ̀lẹ́ so tó bá lè kó twenty million naira yẹn fún mi ló ká fi ṣe business trust me that person is going to make nothing less than sixty million one hundred and fifty million yẹn obi wàá mọ̀yàn tó tẹ̀ lè yẹ̀pù ní báyìí náà i don't know ó <laughs> lè um, máa láìkí kéèyàn kọ́ jẹ àǹfààní àǹfààní ni it's an mm-hmm. opportunity. sori um, twenty million naira yẹn kéré gan eh. change ni na but má worry. Dad mi bá dé because wọn sẹ́ra ní sẹ́yìn he's out okay. of the country oh. tó bá ti dé màá mọ bí màá ṣe arrange rẹ̀ fún ẹ he will be back in a few days. o máa fún mi twenty million naira. Yeah. wow twenty million naira. Mm, máa fún ẹ. Ah, o ṣe gan o ṣe mo ti fi pé màá lose business. My phone, ẹ ní omi ò yá eh, no no no no o máa fún yeah. ah God God God I don't, I don't know what to say but one thing tí mo tún fẹ́ kó mọ̀ i'm not a selfish person mi ò mi a greedy person you see to buy for me ní twenty million naira ẹ̀sìn tí mo fi business to wò yẹn jáde one hundred fifty million trust me that sixty million mo ṣe máa fún i'm telling you because mo here. yá owó yẹn tẹ́lẹ̀ ni so ti bá ya ẹni yẹn sìn àmà ṣe business náà ẹni yẹn máa make sixty million so that sixty million naira is your own thank you thank you so much wow wow ah thank you so much darling o ṣe ah i don't know what i would do without you thank you so much ẹ mi lè Hold on. They See you they later. Get, thank you. Mm-hmm. Take care. <laughs> Bye. Bye. Bye. Ó lè mọ wọlé wọlé. Um, Queen bíi tiẹ̀ kò yẹ kó máa pẹ́jù níta. Sùlíyà Sùlíyà Sùlíyà ọmọ ìbára Sùlíyà Sùlíyà Sùlíyà ọmọ ìbára. How do I look? ẹ <laughs> dùn madam. o ṣe <laughs> alright um, oya wá bá mi lo jewelry sọrùn mi kí n wo tó máa fit aṣọ yìí. ewu lẹ fẹ́ lọ. jẹ́ ká try lè. Hmm. but tó bá jẹ́ wípé lè là mo dá miss pa ma change earring yẹn. Hmm, I don't really like this. Take it oh, off. Okay. Ewu lẹ ti fẹ́ lọ. Jẹ́ ká lo èyí tí mo ti wọ earring yẹn tẹ́lẹ̀ yìí. Okay. Yep. Kí ló ṣe é rọra náà? Ah! Ah! Wọ́n kí ló ṣe é gan náà? Wọ́n bá mi di ẹni, wọ́n bá mi ṣe é ní mákú bá mi náà. Mo jẹ́ gbé góòlù fún tẹ́gbẹ́ pílásítìkì mi bébí padà lọ gbé sọ́wọ́. Wo má ya wèrè o, sórí bọ́ọ̀sì tó wò yìí, inú ẹ̀ ni àwọn góòlù mi tó wọ́n jù wà. Àbáyé mi jẹ́ àbáyé mi jẹ́ I invest in gold a lot. Gbogbo kan tó wù yìí tó máa wọ́n twenty million. Ó lè ṣe bí plastic wá wọ̀ fún lọ́dọ̀ jẹ́ kó tún jábọ́ má yà mí ní wèrè náà kí ló dé. ah má bàyẹ̀ mi jẹ́ má kó bá mi o because I invest in gold a lot. sí client nínú ọmọ kójì èmi client ẹ ó wá rí táwọn pé twenty mi ọgbọ máa ní tèmi ojú pé ibi táwọn ṣì jì kò tí ì kankan ọmọ ṣì jì gan ó kọ jẹ pé lucky boy lòun òun ló sún yẹn dé sí lọ́wọ́. ẹ wá náà ẹ wá náà ẹ wá náà ẹmí ẹ lùsùrù náà kí ló fa gbogbo pálákòló tẹ̀yìn tẹ̀yìn wọn sọ yìí náà ìdá ẹ̀sọ́ yẹn ò bẹ́ mi wọ́n ti mi lọ mi gbọ́n kankan mọ́ ẹ wá twenty mita yẹn tó bá ti dé báàlà ṣe fẹ́ bẹ. Ah, ọmọ wa gba iyì. ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ ẹ̀bọ̀ ní sùúrù alára òwò òun kí pé ó kó àìsàn ó kó àìwò kí ni tiẹ̀ ń bẹ ṣó wù ẹ́ ni. máa gbogbo àjọ lówó ni ah, we get the game together. irọ́ irọ́ báńjí báńjí báńjí má máa ṣe bẹ́ẹ̀ yẹn ó ti ń dọ́rọ̀ padà wàá ní owó ah. wíwì. Ah, ọbẹ̀ yóò di five five five five. ó ti pín ra ẹ̀. Eh. Eh, ok fine ẹni bàtí mo wọlé mo expect pé tébù ìmọ̀ àti pọ́ ẹgbẹ̀rún máa máa ṣe bó ṣe wọlé bọ̀ ló ṣẹlẹ̀ tébù yẹn ń tì náà. ẹni tó wà a wò ń tà sọ́dún rí bí mo ṣe wọ̀ ẹ̀rù ń bà mí o ẹ̀rù ń bà mí o ó mọ̀ sí pé níta fẹ́ ṣe omi ó tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu òyìn ìfẹ́ wàhálà fúlé ayé mi o. gbogbo nǹkan gbogbo nǹkan ni máa jọ lójú nígbà tí ò já. yàtí mo já ó kàn jẹ́ pẹ́rù ń bà mí ìfẹ́ wàhálà fúlé ayé mi o. omi ò ṣe ló ń tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. ti di kí ló máa ṣe ọ́ tẹ́lẹ̀ sọ fún ọ tí wọn bá gbé góòdù màdàmú tá a lọ tà tá a fowó yẹn ṣe òun rẹ̀ ṣé kò wá àti pé gbogbo dáàdì ẹ̀ ń sọ ó dùn látàárọ̀ ẹ mọ̀ pé tó bá ti dórí ọ̀rọ̀ olówó bá etí mi máa ń nà ni. tó ní bẹ́ẹ̀ sí ń wò mí òun ló pa bá mi. Ah! Ah! ṣé gbogbo ìtàn lẹ́ẹ̀kọ́ sọ́ńtà. wọ́n mọ̀ náà fẹ̀kànfẹ̀kàn ẹ wo wọ́n ní kí bá mi ọmọ jì lọ sóko hmm. níbi ọ̀pẹ wọ́n sì jí lọ ah. àwọn wèrè mọ́lá ti ń gbẹ́ kànga wọ́n ti gbẹ́lẹ̀ ibi tí wọ́n ti lọ fẹ́ jí ká bẹ́ ẹ̀yìn lórí ọ̀pẹ bí a sì ré bọ́ọ̀nù. àfi wà nínú kànga tí àwọn mọ́là gbẹ́sẹ̀ jù. àsìkò ọba yín. méjọ hmm? méjọ hmm? kànga nínú oko hmm? ní oko ọ̀pẹ. wo paná ojú kan tàn kan ètò èmi rò ìpò yẹ kẹ ẹ sọ gangan kọ́ ló ń sọ o bó la ṣe fẹ́ ta kínní nírọ̀wọ́ ìrọ̀sẹ̀ tí ò ní lẹ́yìn. pàǹpà láǹsọ ń parẹ́. pàǹpà ẹ̀rọ rùn mi. a dà fún ẹ. èèyàn fi ń dewó mọ́lẹ̀ ni o. sórí gbogbo kinní náà lèmi náà ti rò mo ti rò síwájú mo ti rò sẹ́yìn nǹkan tí a máa ṣe ni pé a máa sọ fún màdàmú tá bá ti ta gold tá a ti gbowó sọ́wọ́ a máa sọ fún màdàmú pé àwọn olè wá rọ̀bù wa o wọ́n dẹ̀ ṣe dé tó fẹ́ gbé góòlù làwọn olè bá ní ká fọwọ́ mú kan nínú ọmọ abirùn tó bí yẹn àti góòlù hmm. a dẹ̀ ní pé ẹ máa gbé góòlù lọ. ọ̀nà fẹ́rí fẹ́rí plotting ọmọ oh, oh, oh, plot. sọ fẹ́ gbọ́ eh? méjọ àgbà ń bọ́mọ ìgbélé ní àmọ́ lọ́wọ́ ọpọlọ tó bí. ó ti pọ̀ jù ó ti ní ẹ ẹ ẹ wá ẹ wá ẹ wá ah ó lọ́mọ lọ́wọ́ ìdá ọ̀tọ̀ ọ̀dà ọkùnrin tá à ń sọ̀rọ̀ parí hmm. tí ò ní gba wa kọ́mọ́ sí ká má sí wa. Ah, kí ni máa ah, ń ṣe wọ mẹlẹ́ńbẹ̀ mẹlẹ́ńbẹ̀ kulẹ̀ kulẹ̀ kulẹ̀ sọ̀rọ̀ ọmọkùnrin mi mọ̀ dunjú èèyàn yìí ni awore ti gbóúnjẹ fáwọn ẹgbẹ́ ni ah, ṣebí la ṣe fíìmù fún fíìmù tí ò wọ one naira dípò thirty minutes jóni tó sì bò káàdì two million nígbà wa bó two million ìwúlò lẹ fún mi níbẹ̀ kì í ṣe one seventy lẹ fún mi. yorùbá ní àpín déédéé ni bí orí òjò rí. tí wọ́n ló ń fẹ́ ni wọ́n ló ń jìn ni wo boyfriend mi ni. wo wo wo ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa mọjà dènà pẹnu ìjà mú un ṣe bí iṣẹ́ pápápá tódó bá dé mọjò rọrùn. ṣé boyfriend ẹ ni. wo ẹfin ní ilé ẹnu wa ń ta. tí wọn ló ń jì ni. ẹja fi bá a ṣe ṣe ni ẹwọn ẹgbọn dọrọ gbó. kò sí wàhálà. àdókò bẹ. tdcd ṣé òun ò nǹkan tí Muta àti Major sọ ni. wọ́n ní mo lọ́pọlọ. Ah, hmm n tà sọ ọdún gómìnà wà boyfriend kan. Sidi hmm? o lè rí boyfriend yìí o rojú ẹ ni. kí ló sojú mi fún wáìnì mi mo rí láàmú rí láàrẹ ni wọ́n yọ̀ làwọn dá àṣà orin ó ṣe ọlọ́run ò bójú mi jẹ́ ojú rẹ ti bàjẹ́ o. ká dàpọ̀. bank o my oga my oga i go pay eh wallahi <laughs> eh soja i dey come dan Allah eh yawa sannu madam ya dey come Albarika. albarka ya ya kíni ti dùn wọn ṣe mọ pé owó ti sẹ báyìí alẹ́ nìkan á mọ̀ pé o ti tètè yìí sí ibi àbá ti gbé gánà nìkan dálé. Ah, kò yẹ kó le tó bá wọn àwọn táwa bá ń bì náà àwọn náà dira tí ó bá tiẹ̀ burú tá a bá tiẹ̀ ríbi tá a gbowó sí wọ́n sì ta sukú àwọ̀ sí wa. Ah. wọn lè fún wa ní cash ṣọ́ṣà ló máa ṣe. Ah. àsìkò kan tó bá wa lówó sẹ́rí àwọn àwọn àwọn tí wọ́n máa fún wa cash dábọ̀ lè gba owó sí báńkì ẹ̀ ń gbà báńkì náà owó kan wà táwa jábọ̀ sákàǹtì yẹn wọ́n pè yàn ní ẹjẹ àgbà káàsì. wọ́n mú yẹn lẹ́kọ̀ọ́ ẹjẹ àgbà káàsì. àti káàsì o àti transfer o ṣàǹfọ̀ yìí lẹ́yìn àgbà orúkọ rẹ̀. customer. Next time, yeah? Okay. Customer! My customer! Carol! Carol! Where is my customer than Allah? What happened now? I, to, my, my customer, I did Me, I go inside, I won't call, call, call. Kí ló ṣẹlẹ̀? I bring my customer. I go inside, go call Oga. Before I come, I know see my customer. That means, oh, I want to discuss that. Well, like we understand ourselves. I don't take everything, and to the only money remain that means wọn ṣalájẹ tiwa nìyẹn. na alájẹ wọláyé na alájẹ na bẹ tán god original god. ok mo ti bọ padà sí stand there. wàá rà wọn alájẹ tiwa mi wàá ṣọ́ra ajé fún wàá dẹ mú wọn wá. bẹ́ẹ̀ ká ibo máa lọ. káì madam na bẹ tán kó sọmọ ọ̀la ah kí ni ìtura ẹ̀ka ló wà yìí máa lọ káì lóyún wa lọ. Tani bẹ́ẹ̀ Tánu. Èmi ni. Múra sí wá. Akẹ́sùn. Ẹ ǹlẹ́ o. Èmi ni Bella, Láti wo, bàbá ń jẹ́ Bella. Ṣé Bella, ti mọ ọkọrin Bella Smuda. Èwo ni Bẹ́là Smúdà? Àbúrò ọ̀rẹ́ màdámù. Mm. Àbúrò ọ̀rẹ́ màdámù? Ẹ̀yìn dá yín mọ̀ yín mọ̀ yín dáadáa ò tí ò sí. Àǹtí mi ló sọ pé kí n gbé gíftì wa fún ìfẹ́ olúwa. Àpò ìfolúwa. Bẹ́ẹ̀. Níbẹ̀ nínú ilé ẹja lọ kí wá lọ kí ló ṣe yín. kò sí nǹkan kan rìn tó ẹ mọ ẹ mọ ẹ mọ fa àtìṣáájú mi. mi ò fa àtìṣáájú mi wà tó kú sípò. ẹ jẹ́ fi sọ. ẹ ṣáà ẹ ṣáà gbòjú wa. ẹ lẹ o má dà pẹ́ inú ìjọ ń bẹ̀. hello. oya ẹ sọ hello o. hello. hello. hello. kí lorúkọ yín ẹ sọ orúkọ yín. sídìí ló kọ mi. <laughs> ẹlẹ títí ìtẹ̀ràn àwọn ayẹ́fẹ́ mi náà ni mo rẹ̀ lọ òbí fẹ́lú àní mo rà nǹkan wá fún ẹ wọlé ẹ wọlé. <laughs> àmẹ́mi títí yà á síbi everywhere is so beautiful. yà á beautiful. <coughs> ẹ fi. àti lọ́wọ́ ẹ̀ ń tẹ̀sán. Ah àdúpẹ́ fọlọ́ ẹ ti yanjú gbogbo rẹ ni. a ti yanjú ẹ. olówó o kí la yanjú ọwọ́ mi tí o sì sájú òkú bá jẹun. gọ́ọ̀mẹ̀ntì ẹ wọlé jàre. báyìí sọ̀rọ̀ sọ̀rọ̀ mi. sọ̀rọ̀ mi. báyìí. àbí kan sí ẹ. ọ̀rẹ́ wa kí ló nítorí ló pa eégún báyìí òde ò ẹ kà máa wá dúpẹ́ pé àlọ́ láyọ̀ àbọ̀ láyọ̀ àfogó o ẹ dúpẹ́ tì lásán síbi hmm, má bá wa yọ àbáyọ rẹ màdàmú ọlọ́run yọ pé kò rí wa díẹ̀ ló kù báyìí díẹ̀ ló kù ṣé ni mò ń gbọ́n báyìí. bọ́ bá ti wà ní yín gan kò lè dá yín mọ̀ kò lè dọ́ mọ̀ ní gbogbo làìka rẹ lọ ti pa kéèkì tó ti parẹ́ yìí. síbi kí ló ń sọ tàbá nípa ní dá mi mọ̀ tó dá mi mọ̀ kọ́ ó lọ ṣàyọ̀ wa ó ṣàbà bá wa dúpẹ́. kò lè dọ́ mọ̀ ìyá sán ṣé ò sí ṣé kàn ń ìrá ni wàláì ọlọ́run gbọ́ èmi náà kí wọ́n bá dúpẹ́ o ṣé rí ikú tó yẹ kó pa ni tó bá sí ni ní fìlà kéèyàn dúpẹ́ ló tọ́ o ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ ajá tó lọ ilé ẹkùn ni tọ́lọ́run wá pa tó padà dé ó yẹ kẹ́ ẹ ṣe báríkà rẹ o tọ́rọ̀ mi yé yín ọ̀rọ̀ lọ aṣọ́jà tó síbi lọ́rùn wàláì tàlẹ́ òru mú mi gidi ni gidi ẹ̀rù tó bá bà mí mo wá ń làágùn láti mú àtibítẹ́ rí àtibítẹ́ rí gbogbo pẹ̀lú mi ti ń sun lára mi tọ́rọ̀ mi yé yín ṣé mọ́tò yìí ṣé kí mọ́tà yìí mọ́ bẹ̀ lọ torí ọlọ́run jẹ́ kéèyàn sàgbà kó o sọjà o mo mọ tí mò ń sọ o sọjà yìí débì kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọn sálámọ̀ pé sálámà lẹ́kùn ń bí o àbí aleluya ń bí o pé aleluya jàre aleluya jọ wọn ò ní síbẹ̀ o tọ́lá mi lè sọ pé àwa tọ́lọ sọ pé kú bá ń sìn o ti kú wọ́n ti mọ̀ pé táyé kọ́rẹ́nsì lọ mọ̀ ọmọ ọmọ mílítírì ọmọ mi sì wọ́n ń lọ́yẹ̀ oúnjẹ níbẹ̀ lórí burúkú ni fún di eléyìí ibi ni olúwa ràn mí ní ọwọ́ dé o ire o. kíni o. agbára ti dìbò la. àgbàmùtà àfarabalẹ̀ jáde ojútí gọ́ọ̀mẹ̀ntì ìlú kan ló ń gbélé lọ sí ìfẹ́fẹ́ sẹ́yìn ibi tá a lọ tá a ti bọ̀ níṣẹ́ kọ́ làwọn èèyàn fi ẹ̀yìn ni. orí ẹ̀ ti burú ẹni sùn ní ọ̀rẹ́ ṣe máa kí ni ó ṣẹlẹ̀ nínú ìsà àwọn olórí ìbú náà. torí pé góòdù yìí á láti ta o. àbá mi ò sí. àlejò ń lọ ni gbogbo wa. èmi ò lọ o èmi ò lọ ni. ilé ẹ̀sìn lọ àti julia sábìlẹ̀ sọ. àwọn bóyá ká pín góòlù pé ọ̀la ta tèmi kọ́ ọ̀la ta tèmi. ẹ jẹ́ kí wọ́n lọ lè ta kò tiẹ̀ kò tiẹ̀ lé ẹ ti gbé gọ́ọ̀mẹ̀ntì lẹ́nìkan lọ́wọ́ ẹ jẹ́ kí èmi ò ra ìjókòó ní mọ́tò bàbá ti dé náà àbọ̀rọ̀ mi ò yé yín èyí wà ní ọkọ̀ ẹ bá sì ti tà tán ẹ sá mi lówó sí. Ah! ọ̀rọ̀ tún lọ ni. yàtì yàtì yàtì lè rí mo lórí ìnirówó ìjà. sí èmi apagóòlù yìí o. mo jẹ́ kí n kọ́kọ́ jù mí pẹ̀lú ìjà òun apagóòlù. akọ́ta ni o. mọ́ṣá o. wow wow. aláìwo surprise mi gan-an less than seven days tájọ sọ̀rọ̀ owó yìí ó dẹ̀ make it happen ah! kò ṣe ìwé ìmọ̀kan tí mo lè sọ fún ẹ kò ṣe god god bless you olúwa àtúntò wọ̀ máa bless ẹ sí ibi tó ti ń rí owó yìí kò ní tán bẹ́ẹ̀ lágbọ́rọ̀ ọlọ́run ah! kò ṣe gan. ó ní àsìkò ẹ̀ lọ́wọ́ mi ó kàn dàbí pé mo ṣe rẹ́fàrà mi um, ó mọ̀ pé rẹ́fọ́ yẹn ṣe business so I had to call my dad ó máa ń fi fẹ́ owó yẹn so mo ṣe mo ṣe lọ withdraw number one tí o dáàdì ló ló ṣe owó ìfún ah, omi tán bí tán ti yọ lágbára náà ah, wọ́n túbọ̀ máa náwó sí dáadáa ah no no no no you you amaze me you amaze me I, I am grateful mi mọ̀ kan tí mo fẹ́ sọ mọ́ eh business náà mo fẹ́ fi ṣe mo dẹ̀ promise ẹ business ẹ̀dá bá ti ṣe tán tó ti jáde I will give you your cut eh, thank you so much God bless you ah mo lè ṣe náà o balẹ̀ mọ̀ pé inú mi dùn you know what bóyá alẹ́ ọ̀la or any other day tí o bá fi jàkàjáde mo ká lọ sí club mo kí n náwó fún ẹ kí n kí n ṣe é dáadáa mo kí n tọ́jú ẹ from there náà àti lè gba bòmí lọ sí ẹ. that's fine no problem. Yeah, no problem. Yeah, no problem. thank you. Uh, yes, let's cheers. Um, so more life, more money, more everything, more love. <laughs> Ẹ̀rà wọ́n máa sọ ní ìgbìyànjú àgbẹ̀kọ̀ wà bá déjé. Ọ̀daràn agbàmúta agbàmúta agbàmúta bóde agbàmúta bóde agbóde iná ń dúró fún amòdòdò ìpẹ́lẹ́wọ̀ wà láti ju ogun ti dé wọlé ogun ti wọlé báyìí àkàrà ti tún ṣe pọ̀ báyìí. Sùúrù sẹ́yìn ò bá ti sọ̀rọ̀ ti wọlé ìyá nítorí ọ̀tẹ̀lẹ̀ ẹ ìmọ̀ tẹ́tẹ̀ ogun dé ogun dé wọ́n ti ń lu àbúrò ìjọba ìgbókò ní kíkẹ́ dàrú ìmọ̀ tẹ́tẹ̀ lọ́ba ti dé. ọlọ́bùnì ni máa ń bá lọ lọ bàbá báyìí. mo dá ń dé báyìí. báwo mo dá ń dé. ó búrú ni ọ̀sẹ̀ sílẹ̀kùn. dáa dáa ẹlẹ́dà bàbá rẹ̀ sórí ìwé ìmọ̀ pẹ̀lú tí ì máa sọ sí ìmọ̀ pẹ̀lú tí ì máa sọ ìwé àwọn ẹ̀sìn ká ogun dé ká olówó wọn sà. wọ́n bẹ̀rẹ̀ pé sílẹ̀ kò fẹ́ ẹ sílẹ̀ pa ìyá sílẹ̀ sì fún ní ìnira ìgbẹ̀dá ó lé àwọn ọkọ mi ẹ káàbọ̀. gbé mọ́tò wọn fi gbèsè yá lọ sí ìṣòro wọn lọ gbàdúrà. Suliya fi ìfẹ́ olúwa sílẹ̀ at this time of the day wọ́n ṣépè fún ẹ̀yìn ojúrò tì ìwọ tó ní bọ́dí odò ó fẹ́ fi orúkọ ọmọ fún mi títí dé máa ń yọrẹ fún mi. fóònù ẹ rìn fóònù náà ní ìdí ọmọ nílò bá ṣe ṣe ìkọ́ ṣe orí ẹ̀ ní ta ló pè é ó yá gbé fóònù yẹn pick it up sí spíkà sí spíkà. hello hello sọ àgbọ̀ mi yóò wá ní ìsìn yóò wá ní àná rẹ fi ìyá lójú àti mi ló lọ ọ̀rọ̀ ni wọ́n dé òkú sí àtìlẹ́jọ́ lọ sílẹ̀kùn fóònù lọ́sílẹ̀ àwọn ni wọ́n bá wẹ̀ bíbí mi kọ́ ni fóònù ah, bíbí wọ̀ náà tó kò lè ṣe ti lọ sí gẹ̀ẹ́tì fún ọ̀tún. ẹni tí mo gbà tọkùnrin kalẹ̀ bí ó bá mi tọ́jú ọmọ bí ó wá pẹ̀lú ọmọ mi sídi ìwọ ìjọdún rẹ láti ọdún tí bá mi ṣiṣẹ́ tó lè ṣe tó kọ báyọ̀ lè jẹ́ kí mọ̀. kò sí nǹkan mọ́ mi. This must have been going on for long. Eh? This must have been going on for long. Wọ́n ní ilé ìtí ìṣẹ̀lẹ̀ tí wọ́n ti bẹ̀rù sọ́pẹ́ nínú máa ń wà ọ̀pọ̀ onú ni. Ní tí wọ́n sọ náà wọ́n ń pè é. Pé wọ́n kankan pa rẹ̀ náà ni wọ́n sọ. Nice one. Nice one. Nice one. Agbọ̀nmùsá. Wọ́n mú tá lọ. Ló mú tá lọ. Wọ́n bọ̀ sílé aláàbọ̀. Ọmọ ọ̀fà ò fẹ́ sè. Wọ́n bí tẹ̀ dúró báyìí. Àsàrà bá lè kú. Àsàrà bí mo fẹ́. Are you, are you, are you dressed? Yes. Yes. Wàláì ṣé Súnlé akọ ni mò ń wò yìí. Ah, ah, ah. ṣadé gbà mí ni ọkàn fìkì náà. reality ló rí yẹn. Súnlé àtẹ̀wé irú mi ni mò ń wò yìí. wàhálà. àtàwọn ìbọn ni lọ́wọ́ kó sí fíìkì. wàhálà. jewelry mi rẹ̀ gold mi rẹ̀. aṣọ mi ló wọ̀ yìí orí àkọ́kọ́. ìtẹ́rí wọn jọ lọ́wọ́ bá déyìn gbọdọ̀ pé jẹ́rìí lọ. ó sì gbé àǹbà dání. ẹ̀sùn tẹ́lẹ̀ jẹ́ ń jẹ́wọ́ ìtọ́rọ̀ ṣe. méjọ tó bá sọ̀rọ̀ kọ́ bá gbogbo ẹ̀jẹ̀ tó bá sọ̀rọ̀. abẹ́jà wèrè ni ẹjẹ́ sọ tẹnu mi o. méjọ bá sọ̀rọ̀. èmi tí mo jáde mi ò mọ tó ti ṣẹlẹ̀ o ẹjọ ẹ̀sùn. sẹ́ẹ̀rì nínú ilé mi ò mọ ẹgbẹ́ mo tẹ́ ní tíkà torí wọ́n ní alẹ́ mi torí wọ́n tẹ̀lé sálẹ̀ ń jẹ́ kamilasa torí ẹwọ́sẹ̀lì lókè ní jẹ́ ká ó jẹ́ ìka sẹ́rí ìka gangan nù lẹ́gbẹ̀ẹ́ lọ ákàrẹ̀ àwọn pìrìsẹ́ńtà yìí. ọ̀rẹ́ mi lè dà mí mọ̀ kankan pa rẹ̀. sẹ́rí gbẹ́ ti fi sí kó bá mi ó ti kó bá mi pò mọ̀dà mi ò mọ̀ rárá. sẹ́rí mi bàjẹ́ ká lára. yẹ́sà sẹ́rí ìgbádẹ́ ń tọ́ka lẹ́ẹ̀bì tọ́ka lẹ́ẹ̀bì wọnú àtọ́ka tí wọ́n fi wá fún mi mọ́ àtọ́ka. wọ́n ṣe ní síwèjà. tani ní kìlá tani ní kìlá ìwà wíjì ìwà ìdìbò yìí kò ní ẹni tí kò ní kò ẹwọ lẹ́yìn pé wọ́n fẹ́ ní dandan kí n gbé àwọn jáde mo sì gbé jáde lẹ́yìn mọ́tì àti láìsí díẹ̀ ah! ọ̀rọ̀ máa níyànjú sí i. ọ̀dà tó jókòó tó ah. ti di ìyá yìí. mo left my daughter ṣé ní gbogbo ìtàjẹ̀ sọ́dún ẹ̀gbọ́n mi ṣe ti rí mílíọ̀nà gẹ̀fẹ̀ tẹ́fẹ́ sùríà lórúkọ ẹ̀ sùríà wọ bí yes. ìgbésẹ̀ flin ló kọ rẹ̀ sùríà ló kọ rẹ̀. wọ́n sọ fún mi pé òótọ́ ni gbogbo nǹkan tó ń sọ bíbáyìí. ẹ̀gbọ́n mi. ọkọ ìgbọ̀n kan kí ni problem tí wọ́n ní sùúrù báyìí ó ṣàpè mo wà lórí fóònù. mo mọ̀ pé wà lórí fóònù bẹ́ẹ̀ ó yẹ kẹ́ mọ̀ pé mo máa lọ lé nà. ìgbà tó máa lọ ní kò lè ní sùúrù ni. ìwà ta lè ń bá sọ̀rọ̀ gàngàn tó lè tó yẹn lè ṣe ń kanra mọ́ mi tó tó yìí tábà dẹ̀ máa wà lọ tábà máa wà bọ̀ náà obìnrin ni. so báwo ni yẹn ṣe jẹ́ problem ẹ̀ tẹ́mi bá ń bóbìnrin sọ̀rọ̀ báwo ló ṣe jẹ́ problem báwo ló ṣe concern rẹ̀. Hmm. Hmm. báwo ló ṣe concern rẹ̀ ṣé ó fàì tẹ má máa bóbìnrin sọ̀rọ̀ láti ẹ̀jẹ̀ fáyíngẹ̀ ẹ máa jẹ́ láti máa bá àwọn ọmọ tó tó da àwọn ọmọ gidi ni kẹ máa bá sọ̀rọ̀ bèbí tẹ̀ ń bá sọ̀rọ̀ kò lè fáìn tómi ajé. gbọ́dọ̀ gbogbo gbogbo gbogbo ẹnu ẹ sàn. kí ni. ló ń ṣe é wo ọ̀rọ̀ òṣì tó sọ yẹn má tẹ̀ bá mi sọ mọ́ ògbò ah, ah. ní fáìn tó ẹ̀kẹ́ gbogbo nǹkan ni ẹbí fi dà jù lọ ó fáìn jù lọ dákú. Hmm. tó bá sọ pé obìnrin lówó hmm. Evelyn is a millionaire so what, what is wrong with you kí ló ń ṣe tó fi ìwé tó ń tọ o ti rí àbí fine girl àbí. èmi fine o mi ò mọ èmi ìbá. níbo ló fine sí níbo ló fine sí ok má bínú inú ló fine sí. bẹ́ẹ̀ni ọmọ tèmi sọ. sọ́wọ́ obìnrin náà ni a. Ah, lẹ́nu lọ́jọ́ wọ́n máa sọ máa sọ bẹ́ẹ̀ tó ní common sense wọ́n mọ tèmi sọ wọ́n mọ wọ́n mọ wọ́n mọ. ọmọ lè rí. ojo. Mm tá a bá yọ pé ó lo fítà ló bá dì tó try díẹ̀ díẹ̀ hmm. ah, bọ̀ ibi tí mò ń wo yìí ibi tó ti ya picture yìí ó jọ ibi tí mo mọ̀ kind of. Ah, kí ni. ṣó ti lo pẹ́. kí ni. ṣó ti lo pẹ́ rẹ̀ ó sì kí o ìwọ lọ bí gidi rí láyé ẹ̀ tó máa fi pàdé ọmọ ẹ̀ tó máa fi ríbi tó fine báyìí èmi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ah, ṣé bẹ́ẹ̀ náà lè rò mí pin tó ni. ìwọ kí ló wà lára ẹ mélòó ni ẹ náà máa ń jáde mo máa ń lọ lẹ́kí every Saturday ńgbà mi mo ń jáde gidi. nígbà òkèrè ah. ẹ kó sílé fẹ́ lọ lẹ́kí tó ṣá ọmọ yìí ò lè rìnà bàdé ò tẹ̀lé mọ́lé ò lè mọ́ bá gbé fún mi bá gbé fún mi. ọbẹ̀ dúró náà aside pé mo mọ ibi tó ti ya picture yẹn hmm. ojú bèbí yẹn ah. ó fẹ́ jojú ẹni tí mo mọ̀ bọ̀ mo ń jọ láti ah. figure ibi tí mo ti mọ̀ mo ti mọ bèbí yẹn. nǹkan ṣe é o nǹkan ṣe é o o tún fẹ́ máa fans ọmọ ọlọ́mọ. èmi. ó fẹ́ máa fans ẹ̀ kí ni. mo ń try láti rántí mo mọ mo mọ ju bẹ́ẹ̀. wo má wọrí o lè mọ ló ń ṣá ọmọ tó lè mọ lílé má wọrí ṣòtìbọ má wọrí má wọrí. ẹ ṣàkọrò mi pé èmi náà dẹ̀ máa méèkì. àmì mo gbà ìṣàdúrà kó méèkì náà ni kó méèkì kó yín yọ mí lẹ́nu mo tó lówó lọ́wọ́ owó náà ló fẹ́ wá béèrè lọ́wọ́ mi náà ò lówó ní kankan ní orí fèsì ọ̀kan ló fàmílẹ̀ ò bá ní twin sister ẹni. ó ṣe parí sẹ́fíìsì ni tí má máa ṣọ́ọ̀kì yín máa ríṣẹ́ gidi ah, ẹ̀yin ẹ má wọrí má ṣọ́ọ̀kì yín. òwúrọ̀ la ṣọ́ọ̀kì mi ṣọ́ọ̀kì mi kí ni ẹwà ẹdẹ wá síbò ó ní nǹkan tí mo rí ní píjọ yìí kí ló rí ìwọ ẹjọ náà ó ọgá lọ́jọ́ ó yẹ jù kí ni ẹjẹ ẹkọ wò sí. kí ló fẹ́ wò lórí fóònù mi. aṣọ tó wọ̀ yẹn mo ó jẹ aṣọ kan tí mo mo wá nǹkan báyìí mo ti ń wà tipẹ́ ah! ọmọ ẹ mọ̀ tẹ́ bá ṣe fún mi ẹ bá mi screenshot ẹ nà. screenshot kí ni. píkṣọ yẹn mo fẹ́ mu lọ sí island kí sáà lọ wọ aṣọ yẹn. sórí àwọn aṣọ báyìí right wọ́n ń tà ní Ireland wọ́n ń tà ní anywhere tí wọ́n sọ yẹn Amẹ́ríkà ló ń sọ pé Amẹ́ríkà ló máa ti raṣọ yìí o lè rí ibi tí wọ́n máa ti raṣọ o lè rí bẹ́ẹ̀. ẹ̀gbọ́n yẹ kí n jayin kò sí Amẹ́ríkà tó dàbí Lagos Island. ọ̀gá lọ́jọ́ àmì sẹ́ǹdì ẹ̀gbọ́n o ó dàbọ̀ máa sẹ́ǹdì sí i ẹ jẹ ṣe ni. màá sẹ̀lẹ̀ sí màá lẹ́sẹ̀ lò mọ́tò sí ẹ máa lọ máa lọ jẹ́ pé. mi ní káàṣì ah. ẹ jọ náà. àbúrò mi ó dẹ̀ sọ nǹkan tó ń try láti sọ fún mi ṣé mo ṣó nǹkan tí mò ń try láti sọ àbí mo mọ̀ nǹkan tí mò ń sọ ah, ṣe bẹ́yìn ti sọ pé tí ọ̀rọ̀ bá rí bó ṣe fẹ́ rí pé máa fún mi ní fifty thousand naira eh, just get the money ready ẹ̀gbọ́n mi ti sọ nǹkan tá a máa ṣe wọ́n ní pé kí n gbé gift lọ bá ìfẹ́ olúwa nílé pé kí n ah mo béèrè ìfẹ́ olúwa o lówó tójọ́ mẹ́ta tí mo rí o ni mo ṣe bá gbé gift wá màá make sure pé mo ṣe fídíò even gbogbo ọ̀rọ̀ tá a bá jọ sọ. So mo máa mo record ẹ ẹyin fún ayé máa lè gbọ́ ṣe bẹ́ẹ̀ mọ́lé yẹn dáadáa. ó mọ̀ ọ́nà ó jẹ́ sọ fún àbúrò mi tá a bá débẹ̀ tí bá bá bẹ́ẹ̀ hundred thousand ni màá fún ẹ. hundred thousand. yes. like tí n bá ṣe tán ẹ máa fẹ́ fún mi ní two hundred thousand. bébí yóò ń ṣe èèyàn tẹ́lẹ̀ fẹ́ ẹ kí lẹ pé orúkọ ẹ. evelyn. evelyn <clears throat> ilé tí mo ti ká ní mi ò lọ lé yẹn rí kò ní kò ní máa ká mi lára èmi àti sista mi àti dé inú ilé yẹn àti jẹun bẹ́ẹ̀ mo mọ wúmà tó ní ilé yẹn mo mọ̀ dáadáa ṣé bí ọ̀nà ọbẹ̀ là ń lọ yìí. o tẹ sọ ọkọ tó sọ yìí. afa. <laughs> kò fọ́ ni o bí mo ṣe wọlé báyìí mo make sure pé mo record everything. mo record everything. à ń sọ pátápátá lẹ́yìn yẹn mo wá ṣe fídíò mo ṣe fídíò gbogbo inú ilé yẹn gbogbo bí mo ṣe wọnú living room yẹn mo ní ah, mo tún ní kó kó wá yà mí ó yà mí mo ya gbogbo áńgò tó wà nílé yẹn pátápátá gbogbo ẹ ló yẹ everything <laughs> ẹ wo inú ilé yẹn ẹ wo ilé ẹ wo compound check everything ẹ̀yin náà rí ẹ ti rí inú compound yẹn àbí. kúnni. ẹ ti rí living room so um, ọ̀gá wọn ló ló wà ní China. madam tó ní ilé yẹn gangan madam Clara ó ti wà ní China bye bye wọn sí around gẹ́yẹn dídí ṣàlàyé everything. Evelyn wà kọ́ òòrè. Evelyn mo ní kẹ́yìn pé Evelyn Sulia lorúkọ ẹ̀ Sulia nani ni ọmọ ló ń tọ́jú nulẹ̀ yẹn ó ló ti lọ sọ́jà pé ó lọ ra nǹkan tí ọmọ ẹ̀ fẹ́ jẹ which is ọmọ madam tó ń tọ́jú. This, this is unbelievable. Oh. Àfi bí pé mo lálàá ni. Ah, you are not dreaming. Reality ni. Ṣé bóun leléyìí? Evidence rèé lórí fóònù. Mo sọ nǹkan fún yín. Mo sọ pé ọmọ yìí ò ń ṣe nǹkan tẹ́ ẹ rò. Mo sọ pé nǹkan náà líle. Ẹ sọ pé ẹ ń bílíọ̀nìà ni bàbá ẹ̀, mílíọ̀nìà ni mọ́mí ẹ̀, kìíní kan ni pọ́psí ẹ̀. Sulia lórúkọ ẹ̀, Sulia. Some package for me. Oh. Mo package for me ti gbọ́. mi ọmọ yẹn ó ní ọpọlọ mi mọ̀ bí tó ti rí brain tó ń lò. àbúrò mi má wọlé àjẹyàn ìníṣu. ok o mo ti gbọ́. kí ni. má send it for ẹ no right now ẹ mú fóònù kẹ ṣe transfer hundred. it's okay it's okay. ẹ má kàn ra mọ́ mi kí ló ṣẹlẹ̀. ẹ wò àǹtí mi ọ̀rọ̀ yìí ó kàn dàbà àlá lójú mi. <laughs> má jẹ́ kó dàbí àlá lójú rárá bó nǹkan tó ń ya èmi lẹ́nu ni wípé bí ọ̀rẹ́ mi ṣe ń tọ́jú àwọn ọmọ ìtó ẹ̀yìn mi èmi ti pè é ó lè tó ẹ̀kọ́ màdé ní next week àmọ́ kó tó dé nǹkan tí mo fẹ́ sọ fún yín ni pé ẹ ṣáàjọ torí tọ́lọ̀ ẹ máa bá mi play along pẹ̀lú àwọn ọmọ yìí títọ́ rẹ̀ máa fi dé nítorí mo fẹ́ ká mú wọn báyìí. Hmm. ọmọ tá a sọ̀rọ̀ yìí ó promise mi ni twenty million naira ká fi ṣe business. twenty kini. aṣọ ọmọ ọ̀dọ̀ lásán lásán ní Evelyn. Evelyn mo ti sọ pé kẹ́yìn máa pè ní Evelyn àbí èwo lè máa ń pè níbi tí mo bá wà àléyàn jẹ́ sùlíyá sùlíyá lórúkọ ẹ̀ kò ń ṣe Evelyn ọmọ gọ́tà ni bóyá ó parí ssc ló kọ̀ wò pé kó wá ọmọ ọ̀dọ́ náà ní ló ń ṣe ń bẹ̀ ṣe bóun ló ń tọ́jú ọmọ ọmọ yóò ṣe Evelyn ẹ abẹ́ ìmọ̀ rí kí ni gbogbo eléyìí báyìí ó tún wá promise yín ní èlò. twenty million. níbo níbo ló ti fẹ́ rí twenty million. ó yà mí lẹ́nu. ajé kò ní hundred k àwọn ọmọ yìí ò lówó ṣe bówó oṣù náà ló ń gbà. bọ ẹ dúró ẹ dúró ẹ dúró tábà ní kò ní rí twenty million naira tó bá wà lórí ńkọ́ cause irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn kò sí nǹkan tó lè ṣe o ẹ̀gbọ́n mi èmi ò bá ní tó bá eventually kó twenty million naira yẹn fún yín ẹ má fọwọ́ kàn án. Hmm. Hmm ẹ má fọwọ́ kan twenty million naira o owó ẹjọ́ leléyìí o owó tó ń rọ́yàn lọ sẹ́wọ̀n gidi lówó eléyìí tó bá ti kó twenty million fún yín ẹ̀yin ara dání ẹ ṣáà máa play along títí tọ̀gá wọn máa fi dé. mo ní twenty million tó fẹ́ kó sílẹ̀ ìgbà míì èmi máa ṣiṣẹ́ lọ máa lágbá káàkiri <laughs> ń sùn káàkiri mo rò bóyá mo ti rí èèyàn mo rò bóyá èèyàn ni gbogbo yín mo ẹ̀ ń trọ̀ sílẹ̀ mi sí yín lọ́wọ́ ẹ̀yin wá ṣé bó ṣe wù yín mo fẹ́ wo twenty million. sídìí ló mọ agége tó náà mọ làwọn ẹ̀rọ ayé. bẹ́ẹ̀ni sọ̀tọ̀ sẹ́wọ́n ni gbogbo yín máa kú sí ẹ̀yìn ìrànwọ́ kí kú ẹ̀ ọkùnrin tí mo fi lọ bí ẹrẹ mo fi mú wà ní ìṣòro kan tó bá kíkí olórí ìlú ṣẹ̀ṣẹ̀dẹ̀ níjọ́ tí wọ́n lọ ní ọjọ́ ògògó wọ́n ní yìí rí inú ògògó lórí oníwọ́gbọ́n ní àwọn kan ní ògògó ní pípa sí ògògó ni wọ́n. wọ́n ṣe fi ìwọ bọ̀ gbà ẹjọ́ lórí ikú rẹ̀ ṣe gbà. wọ́n ní ọdún tí wọ́n dà lọ́dà. ẹlẹ́dàá lọ́dà fún ọ. ok wọ́n ṣàbàyẹ ìyàwó ti lọ àwọn. ọlọ́pàá ti dé ọlọ́pàá ti dé. láti jọ sí mo ti láti jọ sí mo ti tí mo ti rí. ẹjọ ọlọ́pàá mo ti rí ẹjọ. ọmọ wọn ti bí mi. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ. ìyàwó ọlọ́pàá tó touch me tó touch me. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ. ọjọ́ mi lè ṣe rù ọmọ mi lè ṣe rù mo suffocate me suffocate me go. mo suffocate me. ọmọ mi ti kórìí kórìí kórìí kórìí jáwé ẹ jẹ́ wọ́n bẹ̀rẹ̀ mi bì ẹ wọ́n ní wọ́n mi lọ sí sọ. ẹ wọ́n wá kó jẹ́ fún yín ẹ̀ sọ bẹ́ẹ̀. ẹ bẹ́ẹ̀ mi lè bọ́ sí sọ. Hey! tó sì ń lọ òkè nígbà lọ́wọ́ yìí o ẹ bá kó wa nù. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ. To my bag, ten thousand dollars ni mo ra báàgì yìí, wọ́n tún bí gúdù mi ta, ọmọ ọmọ mi sílẹ̀, ọmọ mi, oh my God, my daughter. Oh my God, ọ̀rọ̀ ti lè pa mí. Take it easy. Ṣadé, Ṣadé, Ṣadé. Ṣadé wo ọmọ mi? Ṣadé wo ọmọ mi? Ah, Ṣadé wo ọmọ mi? Ọ̀rọ̀ ìsìnkọ̀ ní ìlú, ọ̀rọ̀ hospital. Eh! Ọjọ́ ọ̀sìn. Eh! Gbà mí o. Ìfẹ́ olúwa. Bá mi gbé. Ìfẹ́. Hospital máa pàdé wọn. Ọ̀yọ̀ ọ̀yọ̀ ọ̀yọ̀. Ìfẹ́ olúwa. Ìfẹ́. Ṣàmàlọ́ máa pariwo. Everything I'm doing is for my daughter. Ṣàánú mi. Ǹjẹ́ yìí wà níbẹ̀ tí wọ́n bá ń lò ògùn ẹ̀fọn? Ẹ o Zulia náà mo máa ń lò fún. Èmi ni family doctor yìí. Ọ̀hún mọ́mọ́ ẹ wá fún check-up. Ah! No doctors check-up. Ah! Wọ́n ò lo ògùn ẹ̀fọn déédéé. Ah! Morogo. Ẹ wo sà, ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé most times eh, àwọn doctors are treatment yẹn ó máa ń bọ́ sáwọn days mo máa ń travel mo dẹ̀ máa ń bẹ sùlíà mo máa ń bẹ. ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ ṣé ojú mẹ́wàá máa ń jojú ẹni ni at least èmi náà mo dẹ̀ máa ń kìlọ̀ fún ẹ máa ń sọ fún ẹ gbogbo ìgbà mójútó ọmọ ẹ mójútó ọmọ ẹ wọ́n náà mọ condition tó ọmọ ẹ wà ok ọ̀hún ló ti ṣẹlẹ̀ sí doctor please ẹjọ kí ni next step to take. that is it ah. kò sí ìgbà tí mo pe mọ́mí ìfẹ́ olúwa ìzídà kan sọ pé àwọn wà ní Àbújá tí wọn ò bá sí ní Àbújá wọn á wà ní Kaduna. gbogbo wàhálà mi náà torí ìfẹ́ olúwa ni gbogbo iṣẹ́ tí mò ń ṣe tí mò ń fòrò káàkiri torí tiẹ̀ ní. ẹni lágbára Ọlọ́run kò sí nǹkan tó máa ṣe the only thing tá a lè ṣe nísìnyí ni pé a ní ìdídá díẹ̀ nítorí pé ìfẹ́ olúwa ní ìdí. mo ti gbọ́dọ̀ díẹ̀ ó yá tí wọ́n pè tó ó yẹ kó ti fẹ́ débi báyìí ó yá pé wọ́n ah! Ah! wọ́n ti dé. ẹ gbọ́ kí ló ṣe ọmọ mi. wá ló sunkún ẹlẹ́yà ó ń sunkún òfò ó ń ṣe yẹ̀yẹ́ ara ẹ̀ sí ara ẹ̀ ló ń ṣe tó mọ̀ yìí tó lè ráyè báyìí ẹ̀yin tí òye yìí máa fi yìí o ṣé ẹ rí ìgbà tó wà ní oyún ọmọ yìí náà bí ó ṣe farabalẹ̀ rèé dókítà sọ fún pé ó máa lò tóṣù márùn-ún bẹ́ẹ̀ ó farabalẹ̀ ọmọ ilé wà dáadáa kò gbọ́ o ẹ má jẹ́ tí ẹ béèrè o ò gbọ́ yẹn tó wá láì jókòó báyìí ẹ lọ tọ́kì ni ẹ lọ tajà ní Europe ẹ lọ Amẹ́ríkà kẹ lọ wá bísínẹ́sì lọ ìwà jókòó yóò ṣe gbọ́ náà nìyẹn o e ó wàá rò bọ́mọ yẹn máa kú kò kú Ọlọ́run wá sọ di wàhálà ó dà sí ẹ lágbàdà kò tún wá mójútó náà kò tún wá ní ìyè lára òpònú ọ̀dẹ̀ tó bá ń wọ́pònú ayírádà ìwọlé ẹ̀kọ́ kú kiri pé mi ò tiẹ̀ gbìyànjú rárá bí ẹni pé mi ò tiẹ̀ ṣe wàhálà lórí ìfẹ́ olúwa ọlọ́run dẹ̀ mọ̀ pé gbogbo wàhálà tí mo ń ṣe láyé mi torí ọmọ mi ni. you you think business i mean making money is business that's it ìyẹn ló fi ń tọ́jú ọmọ no it's not about that ìyẹn nìkan kọ́ ló fi ń tọ́jú ọmọ wàá wáàyè tí gbogbo tí wàá fi ṣètọ́jú ọmọ yẹn ìmójútó ọmọ kí ọmọ ojútọ́ ọmọ náà ń pè ní tọ́jú òun náà ń pè ní tọ́jú kó o ṣiṣẹ́ lọ́bọ̀ kó o ṣe báyìí gbogbo èrè tó o bá lò jẹ lórí bísínẹ́sì ẹ tó o bá fi mójútó ọmọ bí ìgbà tó dàrú sínú apẹ̀rẹ̀ ni torí owó tó o bá kó lẹ́nu ta ló máa bẹ mójútó o dẹ̀ láti mójútó ọmọ yẹn náà ń pè lọ́bì pé kó o dúró kó o wò àwọn tó o fi tí ṣe o mọnú wọn o mọnú wọn olóhùn owó kiri wo á ẹ ti tiẹ̀ wàá ríran wò gbogbo àwọn òbí tó bá wà láyè tí wọn bá ti mójútó ọmọ wọn kọ́ wo peer influence tó ń dì pẹ̀lú ọmọ wọn yẹn òfò náà ń ṣe òun ò ti ń ṣòfò ò tí wọn ni. ẹ máa disturb ara lórí ọ̀rọ̀ tí o tó mọ̀. ṣe rí ẹni tó bá ti jẹ́ létí ikún kí gbogbo world péjọpọ̀ kò ní gbọ́ ọ àwọn ilé ò gbọ́ mọ́ wọn ti gé tiwọn lọ ọ̀rọ̀ owó nìkan náà gbọ́ ojú wọ́n ti rò bí á pẹ̀lú condition ọmọ yẹn kò lè jẹ́ kò lè jẹ́ nǹkan kan ẹ ó máa da many things ó máa dirú ó máa digba ẹ̀gbọ́n àwọn olè preach wípé kẹ́ take full custody daughter yín kẹ́ fún ní ìtọ́jú tó bá wù yín ẹ gbà kúrò lọ́wọ́ àwọn eléyìí wọn lè gbọ́n kankan o. ọ̀nkọ́ báwo lẹ́yìn tó ṣe ń sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ tó yẹ káwá bá ṣe máa ṣẹ́tù láàrin wọn ẹ̀yin tún dáàbò ni bottom sí fẹ́. èmi ni wọ́n jèrè ọ̀rọ̀ lára ẹ̀ báyìí mi. ṣe nígbà yìí náà ṣe é ṣe ó dàbí ìgbà tí òòrùn ń ṣọ̀rẹ́ ẹ náà ni ṣáà tẹ́ máa sọ náà nìyẹn tẹ́ bá ń wáre fọ́mọ wa. wùmí kò sí ọ̀rọ̀ ti sọ́rọ̀ ẹ ṣé o mọ̀ pé àjà àwọn dájọ́ wa dá ẹ lẹ́jọ́ pé torí pé wọ́n lójú abiyamọ lójú obìnrin wọn ni kò mọ̀ wà ní kọ́sítọ́dì ẹ̀ ọ̀rọ̀ tí wàá sọ̀rọ̀ ẹ̀ báyìí pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí o a máa tún padà síbẹ̀ ni a gba kọ́sítọ́dì ọmọ mi ọmọ mi á rí ìtọ́jú ọmọ lè dùnnú tèmi ìkẹ́ ọmọ láyọ̀ mi a gba kọ́sítọ́dì ọmọ mi á pàdé ilé ọjọ́ tó bá gbà lẹ́rọ. ọ̀sẹ̀ ìfẹ́ ìjọ ẹ̀jọ̀ dẹ́jì ìfẹ́ dẹ́jì ìfẹ́ orí mi ṣe kékeré sí i lóun tó yẹ ọlọ́run máa fọ́fẹ́ lára ìgbéyàwó. lọ mi èmi ti máa gẹ̀ẹ́sì lọ ká ìyá yàn wọlé obìnrin kan lásán lásán ó wá gbé ẹran wá ká ẹni mọ́lé. wait wetin you dey tell me now say that evelyn girl ike ló lò fún ẹ. ọ̀pọ̀ orúkọ ẹ̀ ń ṣe evelyn sùlíyà ẹ sùlíyà ló kọ́ mẹ́ sùlíyà bẹ́ẹ̀ ni mo sọ fún yín. sùlí what. sùlíyà bàtà dé police station báyìí tó ń dín mo gbé mo fọlọ́pàá gbé mo gbé mo dé station tọ́nu ojú ẹ̀ báyìí tí mo rí rí fèsì ẹ̀ gbogbo la ojú ẹ̀ báyìí ẹyọ kọ̀ọ̀kan báyìí mẹ́ta lọ́nà báyìí mẹ́ta lọ́nà báyìí. sọ́yẹ́gì ni dáàdi ẹ̀ ni. àbí àfi. Ah, ah. housegate ah. lásán lásán housegate lásán lásán. bro bro so down. Eh? wait so na fake life be everything wey dis babe don dey put on. ah ọmọ banji banji ìwọ ngọlú ẹ kọ́ máa pè ní kọlu o o ti bókàdì gan o. Eh? ó gọ̀ na why you dey like this na mama sọ ọba ìkíni dùn mí gan ó dùn mí kan tó dùn mí mò ń sọ ọ̀nà ẹ̀rọ ẹ̀rọ mú they say you be big man alaye nothing dey your name again kò tiẹ̀ sí big kò sí small gangan bẹ́ẹ̀ no dey spice up that name again e dey irritate me. i don be ordinary. oh you know you no spice that name e dey irritate me. Yeah, you know wetin eh make i tell you something as i dey like this i dey born i dey vex Oga, yẹn tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi tó bá ṣe ẹni tí mo tó bá gbé lọ sẹ́wọ̀n fúnra mi báyìí ni màá sìn màá sìn dẹ́wọ̀n báyìí ni. tó bá jẹ́ owó kọ́ mi ò ti gbé. bàjí balẹ̀ balẹ̀ jọ balẹ̀ balẹ̀ ẹ̀mọ̀ṣì kò sẹ́wọ̀n dáwó padà ní ọ̀pọ̀lọpọ̀lọ balẹ̀wò mi ẹ̀mọ̀ṣì kí lásọ kí lásọ. wọ́n mọ bá wo bí ronú pé wàdà àdáyé wà lé o. madam ẹ ní much time o because òun àtàwọn tó kù ẹ̀ à ń kó wọn lọ sí court by twelve o'clock. Sulia Sulia kí ni mo ṣe fún ẹ Sulia kí lẹ ṣe mí I took very good care of you mo mú ẹ more than a staff kò sí nǹkan náà tó bá sọ pé o fẹ́ sí mi ò kì í ṣe fún ẹ and i'm doing all this torí wípé kò lè máa fi ìfẹ́ hàn sọmọ mi Sùlíyà ó wá ṣe nǹkan tó tó yìí apart from pé o conspire pẹ̀lú àwọn tó kù ẹ láti jí mi ní gold láti ṣe ilé mi bó ṣe wù yín nǹkan ẹyọ kan ṣoṣo tó wà important jù sí mi láyé mi òun ni ọmọ mi ìfẹ́ olúwa Sulia ó wá mú bẹ̀rẹ̀ sí ní bá mi ṣe ìfẹ́ olúwa báṣubàṣu ó bẹ̀rẹ̀ sí ní bá mi fìyà jẹ ó fẹ́ fi ọmọ dá mi lóró ó dẹ̀ mọ̀ pé mi ò ní ju ẹyọ lọ Sulia kí ni mo ṣe what is my offence. Madam Clara Sherry akọ́dá ọ̀rọ̀ kò dàbí àdágbẹ̀yìn o ó dàbí pé ẹ̀rọ tí mi mọ̀ rí. ìyá Sùlíà ìyá Sùlíà olè olè olè ẹ̀rọ bóyá mi ò ní mọ̀ àbí bí ẹ̀rù ṣe pọ̀ nínú ilé mi tó yẹ mo mọ̀ everything tó wà bẹ́ẹ̀ ẹ wò mí dáadáa o mò ń ṣe kí n tó rówó ni mo lè jẹ́ sísì bọ̀ mi ò ń ṣaṣẹ́wó mi ò dẹ́ ṣọmọ orírìn mi ò ṣọmọ mi ò ṣe rounds ọwọ́ mi ni mo fi ṣe tí mo fi rówó tí mo fi rà nǹkan tí mo rà so aago mi tí ẹ mú yẹn kẹ́ wọlé kẹ́ lọ mú wá because I know everything in that house mo kó aṣọ fún yín ẹ wá lórí láyà ẹ tún wá jí mi ní wristwatch ṣé wọn ya aago yẹn ẹ wo kí tó la ojú tí mo dì í ẹ wọlé kẹ́ lọ bá mi mú aago mi àìjẹ́ bẹ́ẹ̀ ẹ wọ́n lọ máa gomi fún mi ó yẹ wọlé kẹ lọ máa gomi wá. màmá ẹ jẹ́wọ́ lẹ́rọ̀ èmi ò lágbà o ẹ jẹ́wọ́ lẹ́rọ̀. wọ́n ti máa sọ pé àwọn tálíkà yìí wọ́n ṣòro ṣe láàánú. Ah, ẹ̀yin tẹ̀ ń ṣe mí lóore mi ò lè jí yín ní nǹkan àtúntẹ <laughs> gbé fún mi gan mi ṣe ń wọlé náà ní kódà mi ò tí ì tù. màmí màmí màmí màmí ẹ wo ẹ má lọ fà ṣẹ́rí ẹyẹlé ló bá yín tọ̀ tẹ́ ń gara ṣẹ́rí tí àdìyẹ bá bá yín lọ́wọ́ sí i ara yín máa tutù. àmọ́ ẹ lọ gbọ́dọ̀ ọjà bá àtọ́yìn náà. àwọn àjọ àṣeré o. olóore mi lè jẹ́. èmi ò mọ̀ pa ẹ̀ ah. ó dá parẹ́ ò dá. ẹrù tẹ gbé fún mi náà lélẹ̀. ẹrù tẹ gbé fún mi náà lélẹ̀. ẹrù tẹ gbé fún mi rèé. ẹ ẹ máa gbà mí báyìí olóore mi ni. Ah. ṣìnà rambo ni àìsà. Ah. àmà báyìí àmà kúnlẹ̀. sóòlẹ̀ ní yóò tù sóòlẹ̀ ní yóò tù ìyá mi mi ò tú. màmá fẹ́ lu roach. mi ò tú mi ò tú. mo mọ̀ màá ṣe fún yín ẹ̀yin àgbàyà òṣìṣẹ́. màmá ó lè níyìn o. ẹ lẹ́tọ̀ọ́ sí ilé ìmọ̀. ẹ má bínú ẹ dìde jẹ́ ẹ ká wọlé mú mi dìde mú mi dìde dìde kí wọ́n jí oúnjẹ yín kẹ́ lè lògùn yín. olórí ọmọ ìṣàkẹ́ olórí ní ìmí náà jẹ olórí olórí ọkọ rẹ. ẹ̀yin ni ẹ̀yin ni. ẹ dúró mami ẹ dúró ẹ má ṣe ẹ dúró mami mami tani ṣe pé mọ́mí ẹ má ṣe bẹ́ẹ̀ dìde mọ́mí ẹ dúró ẹ dìde mọ́mí mọ́mí mọ́mí ẹ dúró mọ́mí mọ́mí mọ́mí ẹ dúró ẹ má ṣe bẹ́ẹ̀ ní lẹ́nu kankan bẹ́ẹ̀ ni mọ́mí ẹ dúró mọ́mí mọ́mí ah, mọ́mí mọ́mí mọ́mí mọ́mí. Ah! kí ló dé oníṣòro níbi ẹgbẹ́ látẹ̀wọ́ lọ́jọ́ inú láì jẹ́ sun tó. olúwa rẹ̀ sì dín ìtọ́ ẹni tí ẹsẹ̀ náà rẹ̀ madam yeah how are you. yes ma you can have your seat. ẹ ṣe gan-an ọmọ tí mo mú wá fún yín nìyí sùdíà ló jẹ́. ọmọ tó ni ọmọ tẹ máa gbádùn ni. So. Um, kí ni qualifications ẹ kí ló ní ní school. school start ni ma. Uh, um, not bad kò bad o àbọ̀ um, mo sọ fún ọ̀rẹ́ mi tó recommend yìí fún mi pé èèyàn tó ní ond ni mo need because mo fẹ́ dídí gba ẹni yẹn especially for ọmọ mi ni my only child. actually wọ́n sọ fún mi ṣùgbọ́n gbà tí mo wá ond holder tí mi ò rí mo dẹ̀ rí pé òun náà ó smart so ó lè ṣe nǹkan tí end holder máa ṣe. ọpọlọ tó wà lórí ẹ̀ ó pọ̀ gan she is very smart and intelligent ẹ máa enjoy ẹ̀ gan-an. congratulations in fact mi mọ̀ pé woman yẹn lè sáré gba ẹ̀bẹ̀ yẹn. aunty mo dẹ̀ fẹ́ sàn kan fún yín o. kí ni yìí kí fẹ́ sọ èmi ò rò pé mo lè ṣiṣẹ́ lọ́dọ̀ màdámù yìí o. kí ló dé. ṣé rí màdámù tí mò ń wò yìí wọ́n máa burú ah. Ah, èmi ò dé fẹ́ wàhálà. mo sọ. sórí ẹni tí wọ́n rí yẹn èèyàn tó dáa gidi gan ni in fact inú ẹ̀ dáa ju anything lọ sórí ilé tí mo mú ẹ lọ yẹn ilé yẹn náà ń pè ní ibi ni màá kú sí sórí bóyá ìwà yẹn kò ní jọ̀gbọ́n rárá o ṣe bọ́ ọmọ ẹ̀ kan péré ló fẹ́ tọ́jú ó lè ti gbà láti san hundred thousand fún ẹ hundred thousand yẹn àwọn tó kàwé gan-an tán kàwé tán gan-an wọn ò rí gbà níbi iṣẹ́ ó dẹ̀ mọ bówó yẹn ṣe important sí ẹ tó kò sí nǹkan kan tó kàn wọ pẹ̀lú ẹ ṣebí kó tọ́mọ kó dẹ̀ gbowó ẹ kó ṣù parí ni ẹ ah wọn ní má ro méjì o ah. ó tán ní ṣá. ṣe rí títí tẹ ti ìyá mi ní ọjọ́ yẹn olóyún ọlọ́sọ̀rọ̀ ọwọ́ yín ni kú tó pa ìyá mi ti wá ọjọ́ tínú mi bàjẹ́ jù láyé yìí ni ọjọ́ tí mo wá sí ilé yín láti wá bẹ̀rẹ̀ iṣẹ́ ṣe rí pẹ̀lú ìkà àti oró inú mo fi ń bá yín gbé oró tẹ́ ẹ dá mi ni mo lè ń dá ọmọ yín ìfẹ́ olúwa. mo bá ti má ṣe bẹ́ẹ̀ fún mi mo bá ti má ṣe bẹ́ẹ̀ fún mi mi ò mọ̀ ọmọ kò pọ́sibù kí n mọ̀ ọmọ jẹ́ kí ẹ̀mí èèyàn kò ti ọwọ́ mi bọ́. Suliya mi ò mọ́mọ́ ò bá ti sọ fún mi I would have apologized n bá ti bẹ́ẹ̀ ìfẹ́ olúwa wà innocent ìfẹ́ olúwa kọ́ ló yẹ kó fi ṣe ẹ̀san àbí pàṣọ fún mi kò tiẹ̀ wá fìyà jẹ mí fún ara mi ó bẹ́tà ju ẹni tó tó tó rán oró lára ẹ̀ yìí mi ò mọ mi ò bá ti bẹ́ẹ̀ mi ò bá ti bẹ́ẹ̀ I didn't know. Suliya kó bá ti má dájọ́ lọ́wọ́ rẹ̀ òkè náà sì ń dájọ́ lọ́wọ́ rẹ̀ sìn ta ló fẹ́ bẹ́ẹ̀ jìyà yìí ìwọ ló má dá jẹ́ nǹkan ẹ̀ wẹ́ ìdí. I'm sorry. I'm sorry. oh God. Ọkọ gbọ́dọ̀ ṣe fún Olúwa. Ọmọ mi ò gbọ́dọ̀ kú mother. I failed. <laughs> I failed as a mother. <laughs> ẹ̀yin ọmọdé wọ̀nyí ò fẹ́ dòdò kẹ́ ẹ tó pọn mi ẹ̀yin ọmọdé wọ̀nyí ẹ fẹ́ jẹun ọmọ.